أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo abẹ́ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ kí ọlọ́run ọba kó mọ́ mu akó nínú islam ní tí a fẹ́ sọ̀rọ̀ lé lérí òun náà ni alislamu wàlàádà islam àti àṣà islam òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba allah àṣà òun náà ni tí ẹ̀sìn bá lọ́wọ́ wa àṣà òun náà ni tọ̀ríkọ̀tùmọ̀ aisha tinnas ìlànà tí àwọn èèyàn máa ń lò tí a máa fi ń ṣẹ̀mí láwọn ìlú total way of life òun náà ni wọ́n ń pè ní àṣà àṣà tá a wí yìí gbogbo òlú ló ní àwọn ní tiwọn àwa yorùbá náà ní tiwa ń bẹ nínú àwọn àṣà tó ti láàrin ọba ń bẹ nínú àwọn àṣà tó pé nínú wà lọ́wà ń bẹ nínú àwọn àṣà eh, èyí tó pé a máa rí àṣà níbi aṣọ a máa rí àṣà nínú wà a máa rí àṣà nínú ayẹyẹ al'adatu kisman al'adatu lahasana wa al'adatu sayyi'a tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àṣà àṣà méjì ló wà láyé àṣà tó dáa àti àṣà yìí tí kò dáa ma huwa mawqif al-islami min al-'ada kí ni islam sọ nípa àṣà kí ni islam dúró lé lérí kí ni ọ̀rọ̀ islam nípa àṣà tá a fi mọ̀ àṣà yìí tá a lè ṣe àti àṣà yìí tí a gbọ́dọ̀ ṣe àwọn àlùfáìsì nígbà tí wọ́n wòye wọ́n ní kákọ́ lọ́lẹ̀ ìmọ̀ ìpè al'adatun fikratun bashariyya gbogbo àṣà lókàlùkù ìròrí ọmọ èèyàn ni amma islam shari'atun rabbaniyya islam òfin ọlọ́run ọba látòkè sọ́mà àwọn àlùfáìsì wọ́n ní al'islam yukiru al'adata al'asana ṣe rí ẹ̀sìn wáyé ẹ̀sìn islam gbogbo tó bá ti jẹ́ àwọn àṣà tó dáa ẹ̀sìn ìpínlẹ̀ ká máa ṣe wọ́n yẹn fi al'adata sayyi'a al'islam ẹ̀sìn ọlọ́run ọ̀tá kó gbogbo àṣà tó bá ti jẹ́ àṣà tí ọ̀dà la yanfil islamu aadatan illa fiha madaratun wa mafsadatun wa shaqawa ẹ̀sìn nídé kó sọ fún wa pé ká kúrò nídìí àṣà kan àbí kó jẹ́ pé ìnira ń bẹ lára àṣà yẹn eré ibu ń bẹ ń bẹ wàhálà ń bẹ ń bẹ fún wa idha ta'arada al-aadatu wal islam natruku al-aadata taslima lillahi wa rasulihi tí àṣà ní ká má ṣe àbí tó bójú tọ́jú pé àṣà ní ká ṣe ẹ̀sìn ní àgbọ̀dọ̀ ṣe àwọn àlùfáà wọn ni natruku al-aadata taslima lillahi wa rasuli a wà fi àṣà lẹ̀ nítorí pé ẹ̀sìn ju àṣà lọ a kì àṣà sábẹ́ ẹ̀sìn àwọn àlùfáà ẹ̀sìn wọn ni al-aadatu la tuharrimu ma ahallahu Allah wọn ni àṣà ìlú lẹ́yìn bàtà kò tó bẹ́ẹ̀ kó ṣe tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ kó ṣe lẹ́tọ̀ fún wa. àwọn àlùfẹ́sìn wọn ní tún jíjọ ọmọ pàtàkì àṣà ó ní pé ìdá àkọ́rọ̀ islam àádẹ́tàn min al-'adat asbahat ibada wọn ní tí àṣà kan bá ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ bóyá lọ́wọ́ àwọn lárúbáwá ni àbí lọ́wọ́ àwọn yorùbá náà tá à ń ṣe tẹ́sìn wá dé tẹ́sìn ní ká máa bá a lọ yóò wá kú láṣà yóò wá di ìjọsìn fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní tá àkọ́kọ́ nínú àṣà àti ẹ̀sìn lélẹ́yìn. al-'adat al-hasanatu aqarraha al-islam wọ́n ní gbogbo àṣà tó bá da tó bá làákà ìmú nínú wà nínú ṣíṣí wọ́n ní ẹ̀sìn náà ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ò takò àwọn àṣà tó bá da ẹ̀sìn fi ilẹ̀ ká máa bá lọ àwọn àṣà tí ò bá da ẹ̀sìn takò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim khudhil afwa wa'mur bil 'urfi wa'rid 'anil jahilin ọlọ́run bá nira ànábì máa ṣàmójúkò fáwọn èèyàn wa'mur bil 'urfi máa wá àwọn yẹn láṣẹ ìwà dáadáa nínú àwọn ìwà tó ti gbajúmọ̀ láàrin wọn tẹ́lẹ̀ tí wọ́n ti mọ̀ láwọn àwà dáadáa wọ́n àárọ̀ alẹ́dí jahili kọ́ wá kẹ́yìn sí gbogbo àwọn tí wọ́n bá láwọn òní kò ní di àṣà jahiliya àwọn àṣà yìí tí ẹ̀sìn takò ẹ̀yin ẹrú sàn ọlọ́wọ́n ba nínú àwọn àṣà tó dáa tí ìsìláàmù bá tí ìsìláàmù sì takò al-ihsanu ila al ká máa ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́wọ́n bá ní wa qada rabbuka èmi ọlọ́run ọba mo ti ṣe ní ọ̀ranyàn fún yín kẹ́ má ṣe ẹlòmíì láyé tẹ́ wáyà fẹ́ Allah wa bil walidayni ihsana kẹ́sì má ṣe dáadáa sáwọn òbí yín gbogbo bó ṣe lò kí bàbá rẹ̀ rí ẹlẹ́bọ ni o ẹ̀ kírísítẹ́nì ni o olóòṣà ni o oníbídíà ni o ọ máa ṣe dáadáa sí ẹ̀sìn tí ń ṣe lò ní tẹ̀lé tọ́ba tó wá jẹ́ ẹlẹ́sìn rẹ dáadáa wọn tó wá lékún rahim ká máa akọrọ hali islam nígbà tí islam dé islam filẹ̀ ipe okùn ẹbí ọ̀dà púpọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní wattaqullaha wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù okùn bí ìtumọ̀ ní pé ká ṣe àkólé kan lérí okùn ẹbí kọ́ má jábọ́lẹ̀ àdébìnrin má sàráwó ayé yóò sàtọ̀láwó fi rísíkì gbogbo èèyàn tí bá ń fẹ́ kọ́ lọ́wọ́ máa gbà yé owó fóun arísìkì wà á yóò fi àtàrí tó sì fẹ́ kọ́ lọ́wọ́n ọba kọjá kẹ́mi òun ogun ọ̀fẹ́ kẹ́mi rẹ̀ ogun falẹ̀ yẹ́sùlẹ̀ rahima kọ́ máa dokùn ẹbí pọ̀ ẹ̀rí pé ilẹ̀ yorùbá bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ẹbí á dìde ńlẹ̀ irú àwọn àṣà báyìí ẹ̀sìn filẹ̀ ká sì máa bá a lọ ọ̀tako ẹ̀sìn ẹ̀sìn náà sì tako. ìkàràmù dọ́yìí nínú àwọn àṣà tí ẹ̀sìn bá òun ni ká máa ṣàpọ́nlé àwọn àlejò nílẹ̀ lárúbáwá gbogbo apátápátá la mọ̀ pé lárúbáwá máa ó wà lẹ yorùbá náà ká máa sàpọ́nlé àlejò nígbẹ̀sìn lé onímọ̀ kánà yóò mìíràn bìlá wàlẹ̀ yóò mìíràn àáxẹ́ fani yóò kiri mu dáìfà gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nu ọlọ́run bá tijọ́ àlùkìyàmà bó bá ti rà àlejò ọmọ àríkọ̀ máa rí o kọ́ máa sàpọ́nlé rẹ̀ kó náwó fún kó ṣe gbogbo tó bá lágbára fún eléyìí ti ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kẹ́sìn tó wa níbo lọ ń lọ mi lọ́sibítà ni níbo lọ ń lọ nílò àbúrò mi ó wà nílé alágbo ni níbo ọ̀rẹ́ ni ọ wà nílé alákòólé kan pẹ̀lú ọ̀rọ̀ kamalọ́lẹ̀ ibi aláàrẹ̀ wò nígbẹ̀sìn dé akọ́ra hal islam islam fi ilẹ̀ pé ká sì máa bá a lọ bẹ́ẹ̀ òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn imamin muslim yahudu musliman gudwatan gbogbo ẹni tó bá jí láàárọ̀ pọ̀ wọn lọ lè kí aláàrẹ̀ illa salla alayhi sab'una alifa malakin hatta yumsi ẹni bá lọ lè wo aláàrẹ̀ láàárọ̀ kùtù seventy thousand malaika oníyọ̀mọ̀ sí àdúrà fún. nínú àwọn tọ́jú àṣà tẹ̀sán ọ̀tako talabal idni min ahli al-arus ká lè gbàyọ̀ǹda lọ́wọ́ bàbá ìyàwó tá a fẹ́ fẹ́ eléyìí ẹ̀sìn kó gbé wá ó ti wà nínú àlàádà ó wà nínú àṣà tẹ́lẹ̀ ìgbà tí ìsìláàmù dé akọ́rọ̀dá dàlík ẹ ìsìláàmù fi kalẹ̀ pé kọ́ máa bẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ wáyé nílẹ̀ kọ́ránì ọlọ́run ní fáńkì hó ọ̀nà bí ẹni àlìyẹn ẹ lọ lè fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn aráalé wọn nínú àwọn àṣà tí ẹ̀sìn bá tẹ̀sìn ọ̀tako tó náà ọ̀tako ẹ̀sìn tẹ̀sìn fílẹ̀ nítorí pé àṣà tó dáa ni ìlànà nìka ká sọ fún àwọn ènìyàn pé afẹ́sẹ̀yàwó afẹ́sẹ̀yàwó ẹ̀sìn kó gbé wá ẹ̀sìn bá a lẹ̀ ni anabi sallallahu alaihi wasallam nígbà tá anabi wá dé anabi tó ń sọ fáwọn ìjọ rẹ̀ pé àdínú nìka ẹ̀yin náà sọ fáwọn èèyàn pé ẹfẹ́sẹ̀yàwó ẹfẹ́sẹ̀yàwó wọ́dìrìbò dòfò kẹ̀sì lu dòfò dòfò yìí ọ̀dà gẹ́gẹ́ bíi bàndírì ni eléyìí àdòfò khasatun lin nisa fáwọn obìnrin nìkan ni o àgbọ̀rí nínú hadisi kan àká nínú tan sọ̀hábà kan ipe anabi jòkólẹ̀ wọ́n ń ṣèyàwó àtàwọn sọ̀hábà ọkùnrin àtọkùnrin wọn wá ń lùlù wọn ń jó àwọn obìnrin nìkan nígbà láyè rẹ̀ wà fún láàrin ara wọn nínú kọ̀rọ̀ yàrá wọn mọ̀ jó láàrin ara wọn ń bẹ̀ bọ́kùnrin kan bá ti débò ti dè àbí kan dá dúró dúfò yìí òun náà ni wọ́n sọ fún wa tẹlifíṣàn eléyìí òun nìkan ni wọ́n ṣe ní ẹ̀tọ́ fún obìnrin mùsùlùmí láti máa lù tí wọ́n bá ń ṣe ayẹyẹ láàrin ara wọn ta'amul islam ó fi díẹ̀ múlẹ̀ akọrọra wòle islam islam fi ó fi díẹ̀ múlẹ̀ pé kò sí tó burú mbẹ̀ arasul sallallahu alayhi wa sallam nígbà anabi tí ń lọ́njọ́ kan anabi bá pàdé abdulrahman bin auf anabi ni asọ́tọ̀ wọ̀nyí ó sì ju aṣọ àwọn ni tí wọ́n ṣe ṣèyàwó ó ní bẹ́ẹ̀ ni ó ní òun ṣe gbéyàwó láìpẹ́ yìí anabi ni awolé mi wọlé abisha ó sì lọ́lẹ̀ pa ẹran kó o ṣe wàlímà kó o pe àwọn èèyàn jọ ẹ̀ kọ́dà bó jẹ́ pé ewúrẹ́ nípa rẹ̀ bá ká ẹ̀ ká jẹun papọ̀ yìí níbi ìyàwó ẹ̀sìn kó gbé wá nígbà ẹ̀sìn dé ẹ̀sìn filẹ̀ ká máa bá a lọ bẹ́ẹ̀ àtàfàkùrù bilbakara ti indal arus ká bá ìyàwó nílé kẹ́nìkan kan ọmọ ti dọ́dọ̀ rẹ̀ kẹ́nìkan kan ọmọ ti ba a sùn kó tó di pé lọlé ọkọ ẹ̀sìn kó gbé wá ó wà nínú tí àwọn ilẹ̀ yorùbá ó wà nínú tí fi ń ṣe fáàrí tó fi jẹ́ pé tí wọ́n bá simalẹ̀ ọkọ fi aṣọ funfun wọ́n fi wọ́n fi tẹ̀lé arábìnrin táwọn yìí wọ́n ju aṣọ funfun sínú ẹrù rẹ̀ ó bá ti wá dé ilé ọkọ gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́wọ́ bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ni aṣọ yìí òní wọ́n tẹ̀sẹ̀ rí bẹ́ẹ̀dì tí wọ́n bá ti rí ẹ̀jẹ̀ ńbẹ ajẹ́ pé arábìnrin yẹn ẹnìkan kò tí ì dọ́dọ̀ rẹ̀ rí ẹ ká má dọ́dọ̀ obìnrin ọmọge kó tó lọlé ọkọ ẹ̀sìn kó gbé wá ńgbẹ́ ẹ̀sìn dé ẹ̀sìn rí pé àlàádà tó dáa ni ẹ̀sìn ọ̀fọ̀wọ́sí pé ká má ká má sí kíni ká má serú nǹkan bẹ́ẹ̀ torí pé òun lọ́ dáa jù torí pé ẹ̀sìn sọ fún wa pé wala taqrabu zina innahu kana fahisha wa sa'a sabila ọlọ́run bá ní ẹ má ṣe ṣìnà kẹ́ tó lọ lé ọkọ ẹ̀sìn má ṣe ṣìnà tẹ́ bá dé lé ọkọ èyí torí pé ṣìnà ṣíṣe ojú ọ̀nà kan tó burú jáì ni fọlọ́nkọ́ sọ ẹnìkan kan wá níbẹ̀ adamu isbali filibas kí awọsọ nílẹ̀ yorùbá nínú àṣà ò ní pé kí ṣòkòtò ọmọ máa wọlé káṣọ ọmọ wọlé nílẹ̀ yorùbá a máa rí aṣọ tá pè ní kẹ́ńbẹ̀ àwọn aṣọ táwọn bàbá wa máa ń dá níjọ wọn ṣòkòtò wọn ojúgun báyìí ní òde kò ní wọlé kò ní kọjá kókó ẹsẹ̀ nígbà ẹsìn dé anabi sọ fún wa pé isratu lè mùsùlùmí ìlànà sùsàk aṣọ tí mùsùlùmí tó bá jọkùnrin bá wọ bóyá ìró ni àbí ṣòkòtò ìlànà sùsàk anabi ní èyí tó dáa jù òun náà ni pé kó wà ní ojúgun rẹ̀ hadith Abu Dawud ló gbà wá àmọ́ tó bá kọjá ojúgun sísàlẹ̀ kò sí ní tó burú mẹ́ àmọ́ eléyìí ṣe àṣà ẹ̀sìn ni anabi ni ma asfala minali kaabeini minali izari fafinna anabi ni sẹ́yìn gbogbo ọkùnrin tó bá ilé wọṣọ ni àbọ̀ wọṣọ kòtò tó bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bọ́ ju bẹ́ẹ̀ náà jọ́lẹ̀ kìyàmà akhrajahu al-Bukhari imam Bukhari ló gba àdìsí wa àwọn tá a bá matira àdìsí tọrọ yé k'ale wọ àdìsí four thousand seven hundred eighty seven a bá àdìsí yín bẹ́ẹ̀ inú àwọn kabayiru zonobi ni inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni a máa ń ṣe nínú àṣà di pé ẹ̀sìn wọn tó ń ẹ̀sìn fún wa ìpè ní bá ṣe kò ní jóná ọlọ́run ọba ọlọ́mọṣà sọ wa ń bẹ́ o ẹ má máa sọ pé aṣọ ni ò tó lásìkò ànábì tí wọ́n fi ti ṣòkòtò wọn fi ń ṣe pínpín eléyìí nílẹ̀ yorùbá gan kò bá láàka yìí mu àtàdáwò ìbílẹ̀ àṣàbí wọ́dà àkọ́kẹ́ ká mú egbò ewé tó lè mú àrùn kan lọ́nà àrùn tí yìí máa ń ṣèyàn ẹ̀sìn kó gbé wá ó ti wà nú àṣà tẹ́lẹ̀ ká máa ṣoògùn wòsàn àtàdáwì ìbílẹ̀ àṣàbí wọ́dà àkọ́kẹ́ ká mú egbò ká mu inú rúnrún lọ ká mú egbò ká lò ó ká fi mú eré fífọ́ lọ ká mú egbò àbí ewé ká ṣe é ká fi mú àrùn tí máa ń ṣe ọmọ èèyàn la eléyìí inú àṣà lọ́wọ́ nígbà ẹ̀sìn dé ẹ̀sìn ọ̀tá ko torí àṣà tó dáa ni ọlọ́run lóhùn dá ewé ó sì dá egbò kó lè bàa máa jẹ́ ìwòsàn fún àwọn àrùn tí máa bẹnu ara wa já àtẹlẹ àárọ̀ àwọn lárúbáwá kan ọ̀rọ̀ yìí rú wọn lójú wọn lè bá nàbì wọ́kọ́lù ya Rasulullah wọn ni wọ́n jíṣẹ́ ọlọ́run anátàdáwà ṣé a máa sọ̀gùn wòsàn a máa wọn igbó a sì máa wọn ewé tá a máa fi tá a máa ń kì í papọ̀ àbí tá a máa ń lọ papọ̀ àbí tá a máa ń jó papọ̀ tó jẹ́ pé àrùn tí máa ń ṣe nílá tá a bá ti lò ó yọ lọ ànábì ni náà ànábì ni ẹ máa lò ya ibadallah ẹ̀yẹ ru ọlọ́run o ẹ máa sọ̀gùn wòsàn fa inna Allaha lam yada àdáà ọlọ́run fi àrùn kan lẹ̀ illa wada alahu shifa àfikọ́jẹ́ pé ọlọ́run bá ti fi ìwòsàn sí eré ilẹ̀ náà nínú àríwáyà mi anabi ní alimawo mani alimawo jahilawo mani jahilawo ẹni bá ma lọ́mọ ẹni tí o bá ma kọ̀ máa nìyẹn àmọ́ ká wá mú ewé àkókò ká ìkọ́lé ká ní àbúrò ní wọlé ká mú tàgìrì ká júlẹ̀ láàrin ilé èso kan ní jẹ́bẹ̀ ká júlẹ̀ láàrin ilé ká ní àjẹ́ òní pa ni ipa ewé kò lè ká owó níní ipa ewé kò lè ká ìṣọ́ ipa igbó kò lè mú kádàrá ẹni kó yí padà gbogbo eléyìí àdúrà la ma fi yanjú gbogbo àwọn eléyìí ni ló fi jẹ́ pé èyí yàtọ̀ sí oògùn wàlá yóò tàwa kọ́lá àlà ṣàjàrà àgbọ̀rọ̀ gbára ti igi àgbọ̀rọ̀ gbára ti ewé ọlọ́run bá nìkan náà máa gbára ti àtẹ́sìmíyá ká sọ ní lóko nílẹ̀ yorùbá ó wà nínú àwọn àṣà tàti bánlẹ̀ kì í ṣe pẹ́sìn gbé wa àmúgbà tẹ́sìn dé anabi sallallahu alayhi wa sallam anabi yu'aqu anil mawludi yawma sabi'i a máa ń pẹ́ran fọmọ tá a bá bí jọ́ keje ni kì í ṣe jọ́ kẹjọ o wa yuhlaku a sì fa èrè fún wa yusamma a fún lóko ẹ̀sìn gbó kọ wá pé ká máa bá a lọ ká máa sọra olóko kò bá láàka kéèyàn máa bẹ kọ́ mọ̀ ní ọkọ̀ tí ń jẹ́ ilẹ̀ asùnmá alimuntasiba ilẹ̀ asùnà àfàwọn ọkọ̀ tí abáfin ti sí bi eégún abáfin ti sí bi òòṣà abáfin ti sí bi àwọn nǹkan tí ọ̀tọ̀ lọ́wọ́n bá ẹgẹ́ bí àwọn ọkọ̀ tó gbajúmọ̀ ńlẹ̀ yorùbá nínú ẹ̀ o ní tàádùdù zọjàt ká níyàwó jẹ́ ẹyọ kan lọ ìníyàwó jẹ́ ẹyọ kan lọ yìí kì í ṣẹ̀sìn ló gbé wa ó ti wà nú àṣà tẹ́lẹ̀ àti nínú ẹ̀sìn àwọn míì náà síwájú islam nígbà tí islam dé islam ọ̀tako ipe ọkùnrin lè níyàwó ju ẹyọ kan lọ àmọ́ obìnrin òun nìkan ni òun lè lọ́kọ méjì ìwọlé léyìí nínú ètò ayé gan àtètò làákàyè àmọ́ ọkùnrin ó lè fẹ́ ìyàwó ju ẹyọ kan lọ nígbà tẹ̀sìn dé ẹ̀sìn ọ̀tako ẹ̀sìn gbé kalẹ̀ bẹ́ẹ̀ ó ní kò burú wọ́n pè nìkan ní kọ́yé subun haris ẹ̀ọ̀kan nínú àwọn sahaba ni ìyàwó mẹ́jọ lónìí nígbà tó gba islam anabi sallallahu alaihi wasallam sọ fún pé amsik arba'a mẹ́rin ni kò múnú àwọn kó fáwọn yòókù kó dá wọn lọ́lá kó fi wọn lẹ̀ torí nínú islam ìyàwó wa gbọ́dọ̀ ju mẹ́rin lọ wọn pẹ̀lú nǹkan ní Ghilān bin Umayya ath-Thaqafi òun náà ìyàwó mẹ́wàá lónìí anabi amsik minhunna arba'a mẹ́rin péré ni ọlẹ́tọ̀ fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ kọjá mẹ́rin ẹ bá ṣẹ́wù kan tó fẹ́ yàwó ju mẹ́rin lọ àbáfa kan àbí ìmáàmù kan tó láwọn ọmọ báwọn sèyàn sọ Allah subhanahu wa ta'ala ìyàwó mẹ́rin ò tó kí ló ń tó kù lẹ́yìn rẹ̀ وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run ọba ní anabi tó rán sáyé tó mùsùlùmí wa ìkẹ́ ìkẹ́ lòun fi ràn òun ò ní kó wá takò gbogbo wa tó bá da lérí ilẹ̀ àwọn wà tẹ́jà anabi bá ní ká má wò àbáwọn aṣẹ́ta anabi bá ní ká má ṣe ní àwọn àṣà wa àjẹpẹ́ aburú ni. وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run ọba ní àárín rẹ̀ Muhammad sí gbogbo ayé àbíkọ́ jẹ́ ìkẹ́ fún wọn nínú ọ̀rọ̀ tó máa sọ àti gbogbo àwọn ìkìlọ̀ tó máa fún wọn. العادات سيئة المحرمة eléyìí ni àwọn àṣà tó jẹ́ nínú ẹ̀sìn Islam lẹ́yìn tó jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ débẹ̀ Ọlọ́run ọba ló ṣe léèwọ̀ a ti sọ fún wa níbẹ̀rẹ̀ wípé àṣà tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ fún wa ìnira ń bẹ́ẹ̀ fún wa ni. wal aadatu al-mu'aaridatu lil-Islam hiya al-jahiliya gbogbo àṣà tó bá ti takò ẹ̀sìn òun náà ń pè ní jahiliya náà pè ní ignorance àìmọ̀kan Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n pè wá sákèsì Ọlọ́run ọba ń pè wá sákèsì ní al-Qur'an Ọlọ́run ọba ní afa hukmal jahiliyyati yabghun ọlọ́wọ́n bá ní afahukumali jahiliyyati yabghun ṣé àwọn ìdájọ́ àìmọ̀kan àwọn àṣà àìmọ̀kan o ṣé àwọn ìdájọ́ yẹn ni àwọn ọmọ èèyàn tún máa tẹ̀lé ni ni wọ́n máa wá káàkiri waman ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí ìdájọ́ tó dáa tó ìdájọ́ tó bẹ́ẹ̀ ni kò sí àṣà tó dáa tó àṣà tó ọlọ́wọ́n bá fáwọn ìjọ taba'an lima ji'tu bi ẹnìkọ̀ọ̀kan yìí ìgbàgbọ́ yín ò lè tí ì pé ó dìgbà tẹ́ bá tẹ ìfẹ́ ẹnu yín ba sábẹ́ ìtẹ̀mí ànábì mú wa ajẹ́ pé wẹ́n tó bá ti pè rẹ̀ ní mùsùlùmí òdodo àwọn àṣà tá a fẹ́ kà yìí tí máa ti ń bẹ nínú ìwà yẹn àbí ń bẹ nínú iṣẹ́ yẹn àbí ń bẹ nínú àwọn ìta àti gbajúmọ̀ lérí ẹ̀ nínú ìlú wa àbí nínú agbègbè wa àbí nínú ilé wa kájú lẹ́nu torí pa àgbàfà nàbì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nínú àwọn àṣà tó jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn òun ni ìbọ̀rìṣà ká máa bọ̀rìṣà ká máa ṣe igi ká máa sinrin ká máa sin òkè ká máa sin omi ká máa sin ọṣẹ ká máa pe àwọn wàlí ọlọ́run kan ṣàánú wa ká máa pe gbogbo àwọn màláíkà àwọn àlìjànú gbogbo àwọn eléyìí là ń pè ní òòṣà àwọn ìjọ anabi sallallahu alaihi wasallam nígbà tá anabi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní ajá alẹ́lẹ́ alẹ́ àtàyìnlá àwọn wahida ṣé muhammad tó dé yìí ní tó gbé dé yìí ní tó fẹ́ sọ fún wa nísìnyí pé wọ́n fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run ọba wa tọ́pọ̀ yìí ọlọ́run ọba eríṣiríṣi tí wọ́n sì nílùú maka wọ́n fẹ́ sọ di ọlọ́run ọba ẹyọ kan ká má kọjú sí gbogbo àwọn ọlọ́run tọ́pọ̀ mọ́ ká wá kọjú da ẹnìkan ṣoṣo iná ha da ọjà a èyí tó gbé dé yìí èèmọ ńlá ni o àṣà burúkú ni o èyí tá à ń ṣe tẹ́lẹ̀ yìí òun ló ṣe dáa jù òun láà máa ṣe bẹ́ẹ̀ náà nílẹ̀ yorùbá náà tẹ bá sọ fáwọn èèyàn pé ẹ má pe ṣéwù mọ́ ẹ má pe àwọn wàlíì ọlọ́run mọ́ ẹ má pe gbogbo àwọn àlùjànnú mọ́ ẹ má pe àwọn màláíkà mọ́ ọlọ́run ẹja máa pe kí ni yàtọ̀ láàrin àtẹni tí ń pe jésù wọn ni ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ àṣà wa nu báwọn bàbá wa ṣe ní ká máa wí nu wọn ní ká máa pa àwọn ẹni ọlọ́run ọba kálẹ̀ bá ríran lọ́wọ́ ọlọ́run bá nìrẹ muhammad sọ fún gbogbo ara maka utula aleihim naba ibrahim sọta nabi ibrahim fún wọn idh qala li abihi wa qawmihi ma ta'budun nígbà tá nabi wa ibrahim tó sọ fún àwọn ìjọ rẹ̀ tó sọ fún bàbá rẹ̀ náà ó pe bàbá rẹ̀ kalẹ̀ pé bàbá mi ẹ̀yin ìjọ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin fámìlì mi ma ta'budun kí ni àwa ń sìn yìí qalu na'budu asnama wọ́n ní òòṣà ni àwọn ère ni tí wọ́n lójú tí wọ́n lè rí náà tí wọ́n létí tí wọ́n lè gbọ́rọ̀ wọ́n lè kú omi abágbé wọn sí wànàdọ́lù làhà àkìfì ìdí ẹ̀ làwọn máa ń pín sí òun làá sì máa ń bẹ̀ àwọn sì ní ọlọ́wọ́n bá ti wà kọ́ọ̀lù wọn panupọ̀ wàjáde náà àbá àdá kàdá àlíkà ẹ̀fọ́ àdùn bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù òòṣà ni àṣà wa nù bí wọ́n ṣe máa ń ṣe mọ́ bí wá léèrè pé ṣé wọ́n ń gbọ́ àbí wọ́n rí wọ́n gbọ́ o wọ́n gbọ́ o wọ́n rí wọn ò rí o bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù àṣà ni àkọ́kọ́ àṣà tọ́lọ́ ń ṣe léèwọ̀ lérí ilẹ̀ ìbọ̀rìṣà ni anábìdí ó dìdí sọ fún àwọn aramaka ni ó ní yá ayọ̀ káfíró ọlọ́wọ́n bá ní sọ fún wọn pé kúlì yá ayọ̀ káfíró sọ fún wọn pé ẹ̀yin kèfèrí la àbùdù máa ta àbùdù èmi ò ní bá yín ṣe àṣà òṣà yín tẹ̀ ń bọ̀ láyéláyé ẹ̀yin náà sì ní ṣe tèmi èmi náà ní ṣe tiyín anábì declare anábì ṣàlàyé bẹ́ẹ̀ ipe àṣà ni òun ní bá wọn ṣe nílẹ̀ yorùbá a máa wá pé àrùn o òpin a máa ṣòro ó lé kí ni jòrò òṣà níjẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn òpin a máa ń lọ fọ̀ ẹ̀sìn òpin àfa kan ní inú àwọn àfa tí wọ́n ń dà lóru nígbà olóde láìpẹ́ yìí ó ní gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí ó ní gbogbo òòṣà tí wọ́n bá ń bọ nínú ìdílé ẹ̀yin tí bá fi ń dá fún yín ẹ lọ lè béèrè o kẹ̀sì máa bọ́ kó lè bá a dá fún yín torí eléyìí wọn kẹ̀sìn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa pé ní tóun kórìíra jù náà ní òòṣà gbogbo àfikọ́ àsorọ̀ pàró ìfúnpá ìgbàdí ọ̀fọ̀ gbẹ́rẹ́ gbogbo àwọn alálàáfáà bí wọ́n bá wá bá wa sáàmà tá à ń kó fún wọn àlùkùránì ni wọ́n wọ́wọ́ ní tá a sọ fún wọn ni pé ẹ wá lọ́jà Agége ẹ wá lọ́jà Àbàdàn ẹ wá lọ́jà tuntun lọ́rin ẹ wá lọ lè ra àwọn èròjà wa ṣe èròjà ni òun àlùkùránì tẹ̀sùrù sàṣeyàtì fi wasatil balad níbi aburú yìí dé tá a bá sọ sàṣọṣà tán táwọn kan bá tún kú láàrin wa á tún lọ lè mọ èrè wọn sáàrin sáàrin ìlú káwọn èèyàn máa wò kọ́lọ̀ lè bá máa bínú anabi ni ọlọ́run ní inna ashadda an-nas adaban inda Allahi yawm al-qiyamah àwọn tí yẹ ọ jẹ jù nínú àwọn tí yẹ ọ jẹ jù nípa àtijọ́ àlè kìáàmà òun náà ni gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ya èrè àbí wọ́n mọ èrè nínú àwọn tó jẹ́ àṣà burúkú àyáàdù ṣèríkìyà ní ká máa sọdún ọ̀sà ọdún ọ̀ṣun ọdún jẹ̀gẹ̀dẹ̀ ọdún agẹmọ ọdún ẹ̀yọ̀ nílùú èkó ẹni máa ń bá wọn dá sí yọ wọ náà kò ní jáde ńbẹ láéláé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó fún wa lọ́dún tiwa anabi sàlàyé anabi inna Allaha qad abdala bihima khayran minhuma ọlọ́run ti fún yín lọ́dún títí yín alifitiri wala hadaha ọdún iléyà àti ọdún àwẹ̀ lẹ́yìn ọdún méjèèjì àgbọ̀dọ̀ bá ń sọdún míì mọ́ gbogbo ọdún tí wọ́n bá ń ṣe lábúlé yín tí wọ́n ṣe ń lu yín ọ̀gbọ̀dọ̀ bá wọn débẹ̀ ọdún january first ọdún christmas ọdún àwọn ẹlẹ́sìn mi tí ì ṣẹlẹ́sìn wa ìwọ ni ká máa bá wọn sọdún lẹ́yìn ọdún léyà àtọdún àwẹ̀ eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba lérí ilẹ̀ nasihatun lil hukam àwọn fásitì kò yí sọ fún gbogbo àwọn ìjọba wa wípé gbogbo ènìyàn tí wọ́n bá ń sọdún tí ń dí wa lọ́wọ́ nílẹ̀ yorùbá bí wọ́n bá ń sọdún léyà gbogbo wa láàmú lọ títì kálukú ọmọ lọ kálukú fìrì láti rìn léjì títì tí wọ́n bá ń sọdún kírísímàsì àwọn kìrìsìtẹ́nì wọn ò ní dẹnìkan láàmú àwọn náà máa lọ tí wọn kálukú ọmọ lọ ó ṣe jẹ́ pé tí wọ́n bá ń sọdún egúngún àbí wọ́n ń sọdún orò àbẹ́nìkan kú àbọ́bà kan kú wọ́n máa wá séde wọn ni ẹ jáde ijọ́ mẹ́ta ẹ jáde ijọ́ mẹ́rin ẹ jáde ijọ́ méje ẹ̀yin ìjọba ẹ bá wádìí sí ọwọ́ ọ̀dọ́ àdídákẹ́ ọmọ tó ní ẹ̀gzámù láàárọ̀ ọjọ́ tá a wí yìí wọn ní lórí ẹ̀gzámù ṣe aboyún tí ń rọbí ó lè kú síbi tí ń rọbí ń gbẹdùn ọba yọ ráyè lọ sí hospital ẹni tí ń travel ó lè mí ṣe flight ẹlòmíì tó ní tó ní nǹkan mí ṣe tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ wọ́n mọ̀ di lọ́wọ́ àwọn àdákẹ́ gbogbo àtàjẹ́ ọba àlú nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀náfíkì ni wá àwọn gbogbo àwa àtàjẹ́ tàwa náà jọba àdákẹ́ àwọn lèmọ́ọ̀mù náà dákẹ́ níbo sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ibì kan náà lẹ́kọ́kọ́ tó ń pàdé tẹ́lẹ̀ jàmá mùsùlùmí àwọn fásitì yìí sọ gbogbo ìséde bẹ́nìkan bá ń pè ọ́yá ẹ má jáde àwọ̀ jáde o a gbọ́dọ̀ bọ́ bàtà fẹ́nìkan a sì ní sí fìlà fẹ́nìkan obìnrin kan ò sì ní sí jàlẹ́bàbù rẹ̀ lójú fẹ́nìkan látara pé ń sọdún ẹbọ rẹ̀ kálukú sọdún ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ séde séde mára yín ẹ máa gba bàtà lẹ́sẹ̀ àwọn àjọ yín ẹ máa sí fìlà lérí gbogbo àwọn tó bá jọ yín ẹ máa sọ fáwọn tí wọn bá tí wọn bá ń bá yín ṣẹ̀sìn pé kí wọ́n má kọjá bí tàwa mùsùlùmí ò ní jẹ́ bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn kọ́ làwọn fi gbogbo àmàna alimuluku walihukam ṣẹwárí tẹ̀yìn ọba àtẹ̀yìn gọ́fúnà wa àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àwọn èèyàn ńláńlá honourables gbogbo àwọn senators tẹ́ ń lè bá wọn sọdún ọ̀ṣun gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ́ ń lè sọdún olókun tẹ́ ń lè sọdún òkè ìbàdàn tẹ́ ìpèrè ayé ní mùsùlùmí ẹ̀yin mùsùlùmí inú wọn ní ń bá wí o ọlọ́run ọ̀bẹ nìkan ṣe déédéé bí ẹbọ o ọlọ́run ọba ti yín jẹ́ oníṣọ́fà nábì oní ìlànà aṣọ́rákìtà làyà àbátọ́ àmàlùkà tọ́ ọba yìí sòsà wọ́n sì ba ti tiẹ̀ jẹ́ tó bá ṣẹbọ ń ba gbogbo tó ṣe jẹ́ gbogbo yìí tẹ̀ ń ṣe bó ṣe dáa tó bẹ́ẹ̀ bá tún bá wọn sọdún ọ̀ṣun iná lè lọ ibà ti kú o ọlọ́run bá dọ́sọ bẹ́ẹ̀ ní alukur'an tọ́lá ọlọ́run ọ̀bẹ nìkan fi ṣe déédéé bẹ́ẹ̀ oníyá ayọ̀ lẹ́dínà amanu taqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run bá o wala tamutunna illa wa antum muslimun ẹ bẹ̀rù ọlọ́run bá bó ṣe kẹ́ bẹ̀rù ẹ ẹ gbọ́dọ̀ kú wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kú sínú islam nídìí bẹ́ẹ̀ kò sí pẹ̀lú gbọ́ ọba kan níbo tíjọba ni ẹ wọ́n ní wọ́n sàgbọ́dọ̀ wá ṣe lẹ́yìn náà ni bọ́ba mọ̀ pé ọ̀ṣọ́ ṣàlẹ́yìn ọba ya ẹ̀bùn wọn lọ́ba o bọ́ba jọba tán pẹ̀lú òòṣà inú náà lọ́ọ́ lè darí sí ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi òun ní sàforíjì fún gbẹ ní ọba ṣe bọ wa yaghfiru ma duna dhalika liman yasha bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mi ọba òun ọlọ́run ọba òun lè fẹ́ríjì wa ma yushrik billah gbogbo ẹni tó bá ṣe òòṣà pẹ̀lú ọlọ́run ọba faqad iftara ithman azima ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi tí ò ṣubú ẹ̀ má òun náà ló ti dání jàmá mùsùlùmí nínú àwọn nǹkan tó àṣà òun náà ní asihru ogun shirkun akbar ó wà nù àwọn ẹbọ ńlá ni oògùn ìbí àlìjánu níṣẹ́ níjẹ́ bẹ́ẹ̀ oògùn ní ṣiṣẹ́ lára ọṣẹ oògùn ní ṣiṣẹ́ lára pàró ẹ gbogbo wa nílẹ̀ yorùbá àṣà tó ni pé gbogbo tí máa ń ṣe wá ẹ̀já lọ́lẹ̀ lógun ẹ̀já lọ́lẹ̀ lógun ṣe ti ṣoògùn ẹ̀ mọ bàbá kan báyìí èmi náà máa ẹ̀já débẹ̀ ọmọ wa káàkiri àṣà burúkú ni tí mùsùlùmí gbọdọ̀ mú kó nù wá rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi yé wa kó gùn wa ọmọ ìṣàlẹ̀ náà fàtà àti fẹlẹ́ ọkọ̀ kí ni jẹ́ báwọn ọlọ́run sọ fún rọ̀ sólù pé èrè ànábì fi mí wàsọ níbi aburú àwọn tí wọ́n máa ń tutọ́ sínú nǹkan tí wọ́n bá dì kí ni wọ́n ń dìjà máa mùsùlùmí ó bó gùn ni ọ̀wá ń pété lónìí ọmọ sọ̀gùn àṣà burúkú ni ẹni bá ń sọ̀gùn kèfèrí ni anábì ni mọ̀ ní akọ̀dà ọ̀kọ̀dà ẹni bá di nǹkan jọ fún mọ̀ náà fàtàfí à tọ́wá tutọ́ sí ọ̀pọ̀ fọ́ sí ọ̀fọ̀ gbajúmọ̀ ọ̀fọ̀ ń jẹ́ ègèdè ń bẹ ń sì máa jẹ́ bọ́lọ̀ ń bá ń pa ọmọ náà ni anábì ni ẹni tó bá di nǹkan jọ tí wọ́n fẹ́ kankan sí fakọ̀dé sahara ó ti ń ọmọ sahara ẹni bá ń sọ̀gùn fakọ̀dé aṣiraka ó ti dẹ́lóòsà ó ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọmọ ta alaka ṣe hàn ẹni bá fẹ́ mi rẹ̀ kọ́sìn kankan ipe nǹkan yìí ní sọ mi nǹkan yìí ní mowó wá nínú ilé rẹ̀ wọ mùsùlùmí wọn náà máa ń tọ́ fẹ̀mí tẹ̀ ntọ́nà máa ń ṣe tọ́ pàpà àwọn kan ń ṣe anábì ní wúkìlá ilé yìí ọlọ́run yọ wọ́n nú ọ̀rọ̀ rẹ̀ yọ wá dáadáa ọ̀sẹ̀ rẹ̀ tí fi wẹ̀ ni yọ dáadáa ìgbàdí rẹ̀ yọ dáadáa àwọn jàmáà rẹ̀ tán jọ ń ṣẹgbẹ́ awo ẹ máa wá ṣe àwọn yẹn lọ́nà àwọn bàbá aláwo tí wọ́n fẹ́ kú nù ìgbàlẹ̀ nígbà wọn ti ń rin yín láàrin wọn kò jẹ́ káwọn náà lè túwọ́ mọ́ ọlọ́run sì ń sọ fún wa nílẹ̀ alukur'an ọlọ́run dẹ̀ ń sọ fún wa ó ní wàlá yuflihu sáhìrù haythu ata ọlọ́run bá ní gbogbo ológun ní jèrè bàbá jèrè láàárọ̀ kò ní jẹ́ lọ́sàn-án ṣáàtútọ́ tó ká máa fi ìdarí ẹyẹ ó wà nínú àwọn àṣà àlè lárúbáwá tẹ́lẹ̀ ànábì lọ pa gbogbo ẹ̀rẹ́ ká máa fi darí ẹyẹ ká máa fi darí àlámọ̀rí ayé wa bẹ́ẹ̀ yẹ bá lọ̀tún nǹkan báyìí lọ́gbàdérò bá bá lọ́sì nǹkan báyìí lọ́gbàdérò bẹ́ẹ̀ yẹ bá kí wájú ilé wọn ee bàbá yóò ẹnìkan kú nínú ilé ni bẹ́ẹ̀ yẹ bá kí níwájú ilé kan wọn ni a ẹnìkan jásẹ̀ ẹnìkan kú nínú ilé yẹn ká máa fi àwọn ẹranko ká máa fi ṣèdarí ayé bí kéèyàn máa lọ kí àwòwá láǹtakùn kọ́ta òwú kéèyàn wá padà sílé ìsìn gbogbo àwọn alásàlátù gbogbo àwọn jàmá mùsùlùmí àsàwọn tó kù lára wa náà á padà sílé bàbá fẹ́ ṣe òsìkọ́ á padà sílé níbo ló ń padà sí ìfẹ́ ṣe òsìrọ́kọ̀ nítumọ̀ nínú ayé rẹ alátakùn ń ṣeré tiẹ̀ lọ́jẹ́ jẹ́ ni ìwọ náà lọ ti tiẹ̀ àní wọn pè ní tàtọ́ yúrùnù èèwọ̀ ni inú àṣà burúkú tó wà nílẹ̀ Yorùbá ni. ìwé náà ni ká máa sọ pé tí kíní bá mí nínú ara wa ẹgbẹ́ kan bá mí kan báyìí lérò ìdáhàtà lájà àbí pé ẹsẹ̀ mi ti ń ṣe báyìí ibi tí ń lọ yóò dá ni ẹ àwọn ní tí ẹgbẹ́ mi bá ti ń sọ báyìí báyìí a jẹ́ pé àwọn ọ̀tá ń bọ̀ nu ọ̀dà gbogbo eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe lé wa anábì ní àtúyàrátú ṣírìkún àtúyàrátú ṣírìkún anábì ní ká máa fi àwọn ẹ̀dá ọlọ́run ẹyẹ nàbí nǹkan míì ká máa fi darí ìgbésí ayé wa nílẹ̀ Yorùbá ọmọ bá bọ́lẹ̀ lẹ́yìn yàn wọn ah wàhálà ti dé o àdánwò ti bá o àfi kọ́ lọ sáàrin ọjà kọ́ lọ lè sàwọn ètùtù kò sí ètùtù kan tó ṣe wọ mùsùlùmí bọ́mọ̀ fídà fídà ọmọ rẹ ti fi mọ mi bẹ́ẹ̀ náà ló gbọ́ ọmọ ńlẹ̀ ó sì gbé sẹ́yìn kankan ò ní ṣe é òsìkàtà nígbàgbọ́ ní ọlọ́run ọba nìkan kan ò ní ṣe é bí wọ́n gan bá ṣubú bí wọ́n náà dìde nígbà ọmọ rẹ ti ṣubú ó sì gbé ńlẹ̀ gbogbo àwọn àṣà burúkú báyìí ì máa ń ba àkídà jẹ ni ì máa ń ba ìgbàgbọ́ jẹ ni àṣà tí ọ̀dà ni ó wà lásìkò ànábì Musa alayhi salatu wassalam Fir'aun pẹ̀lú àwọn ìjọ rẹ̀ tí nǹkan kan bá ti ṣe wọ́n àwọn ìjọ Fir'aun táburú kan bá ti ṣe wọ́n wọ́n ní ànábì Musa ló fi sàwọn wọ́n yín tó síbi òun ṣe yíya ọlọ́wọ́n bá ní tí aburú kan bá bá wọn yàtọ̀tọ̀ yàrú bí musa wà má má a wọ́n máa rorò kùrù sí musa àtàwọn ọjọ́ rẹ̀ pé àwọn jàmá musa wò wálẹ̀ kan wíwò tí wọ́n wà lọ́jọ́ kíkan bá yọ sẹ́lẹ̀ radallahu alayhim ọlọ́wọ́n bá fún wọn lẹ́sìn ó ní ala innama ta'iruhum indallah ọlọ́wọ́n bá ní sẹ́ rí ìtọ́wá báyìí látọ̀dọ̀ mi ló ti wá gbogbo tó bá ti bọ̀ àtọ̀dọ̀ ọlọ́run kò ní ìbátan pẹ̀lú nǹkan tó ń rí àbí tó gbọ́ walakin aktharahum la ya'lamun ọlọ́wọ́n bá ní sẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn olóògbé ni la ya'lamun òpè ni wọ́n la ya'lamun wọn mẹ́ni tí ń jọ́lọ́ wọn bá kò sí darí ayé rẹ lọ́wọ́ ẹnì kankan lọ́wọ́ nkankan àbí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn àṣà tẹ̀sìn tako tí ń bẹ lérí ilẹ̀ èdè àwọn ilm al-ghayb wa dhahabu ila al-arraf ká máa sọ pa àmà kọ̀kọ̀ ká máa dàfa èyí ń bẹ́lẹ̀ yorùbá nígbà ẹ̀sìn dé ẹ̀sìn tako ká máa dàfa ká máa dọ̀pẹ̀lẹ̀ èmi ọmọ bí àwọn afáàtì rí o wọ́n ní ìsáàbù ni àti ìsáàbù ẹ̀ẹ́lìmọ̀lẹ̀ ìsáàbù níbo lẹ ti rí yìí nínú alukoran níbo lẹ ti rí nínú sunna ẹni tí ń wo ìsáàbì àtẹni tí ń mú tẹ̀sùbà àtẹni tí wọ́n mú tẹ̀sùbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tí ń gbé kọ́ọ̀pù kalẹ̀ yìí ń kọ́lẹ̀ káírò dáadáa bẹ́ẹ̀ bá mu tíì tán sí wọn ni kó gbé kọ́ọ̀pù wá ó wà ń káírò ó wà láwọn olùdarí mi náà tí wọ́n ti wọnú kọ́ọ̀pù wọ́n máa ń sọ ń tọ́jú àti ń tóṣe àtọkọ ìyá ẹ̀ àwọn náà ń da fani gbogbo wọn ń da fani. akọ̀sẹ̀jáyé ẹni tí ó ẹni tí ó wọlé tí ó pe táwọn ń wálé wọn bá mọ̀ ní tún béèrè ẹni tí ó máa béèrè pé ìyàwó ìyàwó àti ìyáálé tí wọ́n rojọ́ lọ́dọ̀ rẹ̀ yóò ní wọ́n rojọ́ kí ni bí wọ́n lẹ́jọ́ fún ẹyẹ kó ti mọ tí kálukú ṣe fúnra wọn kọ́kàn ní wọlé jẹ̀bi wọlé jẹ̀bi ẹni tí ń gbóhùn máa kọ̀kọ̀ yìí ẹ bá ń bí léèrè ẹni ta ni pírẹsidẹ́ǹtì four thousand and eleven ò lè mọ̀ ẹni irun mélòó ló wà lérí rẹ̀ kọ́ bá yín kà irun gbọ̀n mélòó ló ní níjó ni ó kú gan kò sẹ́ni máa ń tọ́pa máa fọlọ́run Allah subhanahu wa ta'ala níbẹ̀ sì dé ẹ̀sìn ṣe lé wọ̀ pé àṣà burúkú yìí ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ lọ lọ́lẹ̀ wò ẹ sì gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ṣe ó ní wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu gbogbo tọ́pamọ́ ọlọ́run bá ní kò sẹ́ni tó máa fi mí nìkan illa hu ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ pọ̀lọpọ̀ wọn máa làdìjànú o àwọn àdìjànú ìyàwó anabi ó ní information wọ́n ń gba ọ̀rọ̀ lọ́tọ̀dọ̀ àdìjànú ti àlìjánu ti ń bá yín rìn òní wọn bèrè ọkọ ìyá rẹ lọ́wọ́ rẹ àlìjánu ti ń bọ rìn ọmọkọ ìyá rẹ ọmọkọ bàbá rẹ ọmọ ọmọ tó fẹ́ fẹ́ tọ̀ padà fẹ́ mọ́ gbogbo ẹni ó ṣàlàyé fún wọn ẹ̀yin mùsùlùmí àṣàbù ni máa ń da ayé yẹn rú ni ẹni bá ń wọṣẹ́ anabi ni máa ń ataka iná ẹni bá lè bá gbogbo àwọn bàbá tá ń da ọ̀pẹ̀ lẹ́lẹ̀ fasọ̀dáka ó sì gbàgbé tí wọ́n bí bẹ́ẹ̀ ni fasọ̀dáka wo bí máa yẹ kúl ó gbà pé bẹ́ẹ̀ ni fakọ̀dé káfíńdà bí mahun zila alẹ́ muhammed ẹ anabi ni ó ti di kèfèrí pẹ̀lú alukura ó di kèfèrí pẹ̀lú ọlọ́run pẹ̀lú àyàtà kàṣíwájú kò nírun mọ́ abu dawud ọlọgba hadith yìí wa ali nínú hadith three thousand nine zero four anabisa sallam nígbà tí ó fẹ́ wọ maka ẹ̀rí pé usman lọ òun rí mọ́ wọ́n wá sọ pé wọ́n ti pa anabi sallallahu alaihi wasallam anabi wa ni tó kun náà ni pé káwa náà ká múra ká lè bá wọn jagun ni usman bá yọ anabi ọmọ gbé wọn bá nígbà wọn parọ́ ọmọ yàwó aisha anabi ni kọ́ máa lọ lé bàbá rẹ̀ wọn parọ́ sinimá ọlọmọsọ bá kẹyà náà at-tahira ẹni tọ́lọ́wọ́n bá ti ṣàánú anabi ní kọ́ máa lọlé wọn ná tọ́lọ́wọ́n fi dá sí anabi ọmọ tó ṣẹlẹ̀ yakubu alayhi salatu wa salam anabi ọlọ́ni ó sunkúnsun kún fáwọn akẹ́wọ́n pa anabi yusufu ṣé wọ́n pa á lóòótọ́ kí ló fọ́ lójú ẹkún ipe wọn ti pa ọwọ́ sunkún fá ojú fífọ́ ọ̀padà wàá rí anabi yusuf anabi yusuf ń bẹ ní Cairo anabi yakubu ń bẹ Palestine kò jù bàdàn anabi yakubu ọmọdé ṣẹlẹ̀ làfà kan wá pé òun mọ̀ ní tẹ́sẹ̀lẹ̀ irọ́ nípa wàláhì tàláhì súnmọ́ bíi láì lẹ́sẹ̀ láì ìlàwọ̀ irọ́ nípa àmọ́ tí wọ́n bá lọ àwọn àlìjànú tí wọ́n ń béèrè information yìí lọ́wọ́ àlìjànú kò ní jẹ́ mọ̀ pé irọ́ ni wọ́n ń pa arábìnrin kan nínú àwọn sísítà tá ń tọ́ tẹ́sìn yé ìyá rẹ̀ ní ọkọ tó fẹ́fẹ́ ìsáka ni ó lóun sì lọ lè wò lọ́dọ̀ àfa tó sẹ́yìn pé mo ti sira ka méjì tó bá da yọjọ kọ mi tí o bá sì da tó ọlọ́wọ́n bó fún mi lẹ́lòmí ìyá ni òyòdì dákẹ́ ń bẹ̀ yàn dá kankan mọ̀ mo ti sọ fún àfa mi àfa mi ti bá ń wò ó ọ wá ní sáàkà tó mú wá wọn ní sáàkà wọn kìí sọkọ rẹ ọmọ ní ìyá àfa ò rí náà ọ ní dákẹ́ ń bẹ̀ wọn ò náà kíni àwọn tí wọ́n ti máa rí náà fún gbogbo àwọn èèyàn ọmọ ní ọ̀dà ẹbí àfa ẹni bọ́lá ń kọ́ ṣé bọ́lá dáa nígbà tí wọ́n dọ́dà àfa ìyá ní ẹ̀ bá wo bọ́lá ọmọ yìí kò fẹ́ gbà tó máa wo bọ́lá náà bóyá yìí wọ́n bọ́ sí nígbà tí ìyàwó wo bọ́lá àbí nígbà tí bá àfa fẹ́ wo bọ́lá àfa ní bọ́lá yìí kún eh, bọ́lá yìí kún gan lọ́kọ rẹ̀ tọ́yìn nígbà sọ fún ọmọ ọmọ pa orúkọ ọkọ mi ẹlẹ́ẹ̀kejì jẹ́ bọ́lá ọkọ mi ẹlẹ́ẹ̀kejì òun jẹ́ bọ́lá ìyẹn máa ń pè ní sáàkà ni mo tún ní ẹ̀dá nínú àwọn àṣà burúkú mùsùlùmí òun ká gbà pé wọ́n ń yí kádàrá wọ́n á ní ìyàwó rẹ̀ nílò kádàrá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ nílò kádàrá rẹ̀ wọ́n á ní bó ṣe wà wọn àbúrò rẹ̀ nílò kádàrá rẹ̀ gbogbo eléyìí kò sí nínú ẹ̀sìn Islam yamhu Allahu ma yasha ọlọ́run ní ń pa èyí tó bá fẹ́ rẹ́ wa yuthbitu òní fi èyí tó bá fẹ́ yóò fi ilẹ̀ wa indahu ummul kitab ọlọ́run ní kádàrá yín ọwọ́ àwọn onítìrà rẹ̀ wá ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ tán ni wọ́n ń lo kádàrá yín ọwọ́ àlọ́ sọ́mọ kejì lọ́wọ́ àlọ́ ilé alárasẹ̀ ọlọ́run ọwọ́ àlọ́ lè gbé tẹ́lá kádàrà àwọn yí padà ń bẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà nọba tí a máa ń sìn ọ̀kan nínú àwọn akọrin ọ̀mùtí nílẹ̀ lẹ́kọ̀ọ́ ń bí ó ní ayé ò lè yí kádàrà dà ọwọ́ agbo ni wọ́n lè fà sẹ́yìn ẹ dákun wọn ò lè yí kádàrà àmọ́ wọ́n lè fọwọ́ agbo tí wọ́n bá ti fọwọ́ agbo kí kù mọ́ wọn ò yí ọ̀rọ̀ àlàáda tó sẹ́yìn yá pété háyà òun náà ni àṣàbà ṣe kiri ẹni nílẹ̀ yorùbá ká kíyàn ọ wà nù ẹ̀sìn fàyíta òye tó ń bí tàhíyà fàhayù bí àṣàna mi ní ọ̀rọ̀ dùn ha ọlọ́run bá ní ibi wọn bá kíyìn ẹ̀yin náà kí wọn dáadáa pẹ̀lú asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam wa rahmatulahi wa barakatu nílẹ̀ yorùbá kálukú ló bá ti kíra àwọn aláwo oníbi wọn ṣe ń kíra wọn gbogbo àwọn ní èwo ni kíkí ó dà ní ká sálámà síra wa lérí ìdúró ká sálámà síra wa tá a bá pàdé ara wa lérí ìdúró bàbá ò ní bẹ̀rẹ̀ fọ́mọ ẹ̀ ọmọ náà ò ní bẹ̀rẹ̀ fún bàbá ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin àfa àtọmọ kí kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ìyá àtọmọ kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ tájọ́ sàpọ́nlé ara wọn á pé asàlámù aleykum wa rahmatulahi eléyìí ni ti ọlọ́wọ́n ba ó tẹ̀sán ọlọ́wọ́n ba nílẹ̀ yorùbá a dọ̀bálẹ̀ wa ní ah, ò ní dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ kó kí bàbá lábúlé ọmọ yìí ò ní dọ̀bálẹ̀ fún mi ó sì ṣépèlé ọ ó yẹ kí bàbá àwọn kọ́kọ́ gbẹ́sìn yìí àwọn olóòsàn máa ń dọ̀bálẹ̀ fúnra wọn àwọn tí èsì mùsùlùmí wọn lè máa kúnlẹ̀ fúnra wọn wọn kúnlẹ̀ tẹ́lẹ̀ wọn ò kúnlẹ̀ wọn dọ̀bálẹ̀ wọn dọ̀bálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n dinú já nàmà àmọ́ mùsùlùmí òdodo anabi sallallahu alayhi wa sallam anabi ni maami mùsùlùmí ni yẹlẹ tẹkẹyà ni gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan tó bá pàdé ara wọn fàyàtà sọ́fà ha ni tí bá ara wọn lọ́wọ́ lórí ìdúbà yìí illa gufira lahuma qabla an yatafarraqa ọlọ́run sàforíjì fáwọn méjèèjì kan kúnyà ẹ rí i pé anabi ọ̀dà kọ ìkúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ ń bí hadith anas èyí tó hàn jù nínú hadith tó lè jẹ́ oyè ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtàn sàtàkù àbáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tọrọ òye òun náà ni anas bin malik ọmọ ọ̀dọ̀ anabi ni olóhùn jòkó lẹ́gbẹ̀ẹ́ anabi oníjà arọ́jùlùn arákùnrin kan bá dé oníjà arọ́sùlọ́lá òjíṣẹ́ ọlọ́run arọ́jùlùn mẹ́rin náà yẹ ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn ọmọ ìyá wa a máa ń pàdé ara wa tí arákùnrin wa tó bá pàdé ọ̀kan náà ọmọ ìyá rẹ̀ àwòsàn díkọ̀ àbọ̀kan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ àyẹ́nìhánì ìlàwó ṣé kọ́ tẹ̀ fún un ó lè má tó rúkú ó sì lè tó rúkú ayé ni hani ìlàhù ṣé kọ́ tẹ̀ fún kọ́ọ̀l anabi ni láà anabi ni kò gbọ́dọ̀ tẹ̀ ó ní afayẹlẹ tẹ̀sùmùhù wáyé kọ́ bílù ṣé kó di ma gbàgbá yìí mara kó kíṣẹ̀ lẹ́nu anabi ni láà kò gbọ́dọ̀ dẹ́yìn náà wò kọ́ọ̀l afayẹ àkósobiyẹ di wọ́n sọ àfihàn ṣé kó bà lọ́wọ́ kó gbà lọ́wọ́ ń báyìí kó bà lọ́wọ́ kọ́ọ̀l naam anabi ni eléyìí gangan ni ó wà nínú lànà tèmi na'am hadithun hasanun rawahu tirmidhi hadisi hadisi hasan imaamu tirmidhi ló gbà wá wal hadithu hasan yuhtajju bi gbogbo hadisi tó bá jẹ́ hasan òun ló wà lẹ́yìn sahih a máa fi ń dájú ẹ̀sìn lọ́dọ̀ àwọn àlùfáà tí kí wọ́n bá yé wa ma atakum rasulu ọlọ́wọ́n bá ní gbogbo ohun tá ànábì bá ti sọ pé kẹ́ ẹ máa ṣe fakhudhuhu ẹ máa ṣe o wa ma nahakum anhu fantahu nítorí bá ní ẹ má débẹ̀ ẹ má tẹ́ bá jọmọ lẹ́yìn rẹ̀ lóòótọ́ fanta ẹ kó mẹ́ kí ni ìlé lóòótọ́ nígbà wọn náà kọ́kọ́ ka ó lé lára wa pé bó láti kí àwọn afá wa báyìí bó láti kí àwọn bàbá ńlé báyìí bó láti a máa ṣàlàyé fún wọn wípé ànábì lóní a máa tẹ o ànábì ní bá ti ẹ àgbọ̀dọ̀ pé láṣà nítorí bá ti wọnú àdìsí tó ti wọnú báàbù báàbù tíra ó wà ní Riyadu Salihin ó ní àwọn tíra tíra tíra ẹ̀sìn tó bá ti wọnú tíra tí Muhammad bá ti sọ́jà lẹ́nu báyìí arákùnrin ni Ọlọ́run gbé kalẹ̀ àfi ká máa kọ́ sí gbogbo tí wọ́n ti ń ṣe àmọ́ ká tẹríba àwọn yorùbá náà wọ́n ní ìdọ̀bálẹ̀ ṣe wà ọmọ gbọ́dọ̀ ní tẹríba fún bàbá rẹ̀ ọmọ kí ó gbọ́dọ̀ ní tẹríba fún àfa rẹ̀ ọmọ ṣe gbọ́dọ̀ ní tẹríba fún gbogbo ẹni tó bá jẹ́ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ anabi ni laysa minna ma lam yarham saghirana kò sí nínú ilé mi anabi ẹni tí ìbá sàpọ́nlé ọmọ kékeré wa yujilla kabirana àbí kì í pa àwọn àgbàlagbà lé àápọn wọn lé níbi ọ̀rọ̀ níbi iṣẹ́ tabarujul mar'a kí obìnrin yorùbá kọ́ máa ṣí ara lẹ̀ eléyìí náà nínú àládà ni àṣà ni wọn ní kí ló burú mẹ́ ìwà yìí ṣẹṣẹ náà nù nílẹ̀ yorùbá ìró àti bùbá àwọn máa ń ro skirt àti blouse àwọn máa ń wọ̀ àǹkárá oríṣiríṣi àwọn máa ń wọ̀ nílẹ̀ yorùbá kọ́dà tún fi pèlè lé àmọ́ tí ọrùn bá ti yọ ọ́ lẹ̀ tí ẹsẹ̀ yọ ọ́ lẹ̀ jàmá mùsùlùmí nínú ẹ̀sìn tá a wà yìí láì ṣe pọ́ńtọ̀ òun lo jàlbáàbù ó lo jàlbáàbù tó fi kọ́fà gbogbo ohun tí ọwọ́ yìí obìnrin lè wọ lẹ́sìn ó lè wọ kòfíọ̀n ó lè wọ àǹkárá gbogbo tó bá wù ló lè wọ àmọ́ tí ọba ti gbé jàlbáàbù lé tàbárùjù jàhìlíyà àṣà ìmúra tàìmọ̀kánná ni àwọn àlùfáà káàṣì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìsìn sọ fún ọ nílẹ̀ Al-Qur'an ó ní wala ẹ má máa múra ìmúra àìmọ̀kan jọ́ kínní ẹ má máa jáde níjáde ta àìmọ̀kan jọ́ kínní àwọn afáwa kún tàbárùjù yìí wọ́n ní yakshifna anaqahun òun náà ni pé kí wọ́n fi ọrùn lẹ̀ wa yudhhirna zinatahun wọ́n sì máa fi àwọn ẹ̀ṣọ́ gbogbo àwọn góòlù tí wọ́n lò ẹ̀ríngì wọn gbogbo ẹ̀ ni wọ́n máa fi hàn ayé gbogbo àwọn èyí tọ́jà sọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n máa fi hàn ayé kọ́dà léèṣì tá a fẹ́ kó fi hàn ní. ọlọ́run dì í di sọ fún wa pé ọ̀ràn àyàn ni jìlìbá fún gbogbo obìnrin àlùmọ́ ọlọ́run ní kulli azwajika sọ fún àwọn ìyàwó ẹ o wa banatika sọ fún àwọn ọmọdé obìnrin nisa'il mu'minin sọ fún gbogbo ìyàwó olùgbàgbọ́ òdodo ìyàwó àfa ìyàwó limamu ìyàwó mudiru ìyàwó shehu ìyàwó gbogbo ẹni tí ma ti ń kírun yudinina alayhinna min jalabibihinna tí wọ́n bá fẹ́ jáde síta kí wọ́n máa da dìlìbáàbò borí wọn dhalika adina an yu'rafna ọlọ́wọ́n bá ní bóun ṣe fẹ́ kí wọ́n rí ni yunifọ́ọ̀mù àtọ̀dọ́ ọlọ́ọ̀nìyẹn fala yu'dhayn ó wá burú ní tẹ̀wọ́n wàhálà ò ní bá wọn tí wọ́n bá wà lábẹ́ dìlìbáàbò yìí wa kana Allahu ghafura rahima ọlọ́run ọba aláforíjì ni ọ̀hún ọlọ́run ọba ọba oníkẹ́ lérí bu ìtẹ̀ síwájú wọ́n ní aljilbabu thawbun wasi'un talibasu almar'atu fawqa thiyabiha wọ́n ní onáà ní aṣọ tó fẹ̀ tí obìnrin tí máa ń wọ̀ ọ́ lékè aṣọ tó o lè wòró àti bùbá rẹ̀ àti aṣọ tó bá wọ̀ ọ́ wọ jilbabu jilbabu aṣọ tá nílé lọ́tọ̀ tá a bá fẹ́ jáde nítorí àmà wọn lé Ànábì sallallahu alaihi wọ́n ní anabi lọ sí yídì níjọ́ kan Ummu Atiyya ó wá dá anabi tí ń kọjá lọ ó wá ní ya owó ojúṣe ọlọ́run ọba ihdana la yakunu laha jilbab ọ̀kan bẹ́ẹ̀ nulẹ̀ nínú àwọn obìnrin kò rí jìlbáàbù tí tọ́fẹ́ gbélé rí aṣọ rẹ̀ tí yóò mú lọ sí yídì faqal anabi wa sọ pé litulibisaha ukhtuha min jilbabiha ẹ sọ fọkàn náà àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jú obìnrin kọ́ ya ní jìlbáàbù tí tiẹ̀ nínú àwọn jìlìbáàbù tiẹ̀ kó ya lọ́kàn bẹ́ẹ̀ kó lè fi bo aṣọ tọwọ́ fọdún láti wọ̀ jáde arábìnrin sí ọ̀la aṣọ tọwọ́ ní sí ọwọ́sọ kan ọwọ́sọ àmọ́ aṣọ yẹn kò gbọdọ̀ mú jáde àbí tó bá gbé jìlìbáàbù wọ̀ gbogbo àwa obìnrin tí wọ́n ń tàn tí wọ́n ń pè léyìn náà ti dáa ẹ̀rọ bá ti mú tó bá ti débí èyí náà ti dáa wọ́n ṣe bẹ́ẹ̀ ní Cairo wọ́n ṣe bẹ́ẹ̀ ní Morocco wọ́n ṣe bẹ́ẹ̀ ní Libya gbogbo ìtọ́kàn ni pé kí ni Ọlọ́run wí kí ni àwọn afáàtẹ̀ sílẹ̀ ní ṣáájú kí ni wọ́n sọ lérí jìlìbáàbù jìlìbáàbù táwa ń wí yìí àwọn àlùfáà ìsìn wọn ní aṣọ tí ọgbọdọ ní design line tó bá ti ní design line àfikún tó lọ léwájú jìlìbáàbù mi tó tún gbélé yẹn náà nítorí jìlìbáàbù ó fẹ́ bu ọ̀ṣọ́ kóbìnrin kọ́mọ̀ bá fi máa yẹn táṣì àwọn ọkùnrin tí máa ń jáde kọ́mọ̀ bá máa fi kó fìtínà bá àwọn ọkùnrin tí máa ń jáde náà fi ní kó gbé jìlìbáàbù kó gbé bọ aṣọ rẹ̀ tó bá sì ti délé yóò fi kọ́ padà yóò mọ̀ wọṣọ tó bá wù nílé ọkọ rẹ̀ tí bá tó ń jáde lọ́ta yóò tún ṣe kíni yóò tún wọ̀ padà ní ti ń jẹ́ jìlìbáàbù ni káwá pé òru àti bùbá jìlìbáàbù ni àṣìtú kéwu ká ní ṣíkẹ́ẹ̀tì àti blouse nínú jìlìbáàbù ni àṣetú kéwù ni nítorí jẹ́ àmà ni pé tá a bá lóun gangan ni wọ́n pè ní hijab torí jìlìbáàbù yìí náà ni wọ́n pè ní hijab synonymous ni jìlìbáàbù àti hijab tá a wí kalimatani mutaradifatan méjèèjì ń túra wọn ni tá a bá ní jìlìbáàbù níta gbàlérò náà ni alhijab alhijab òun náà ni wọ́n pè ní aljìlìbáàbù jàmá mùsùlùmí níta fi wá mọ̀ pé ankara ò wọ ankara yìí ṣe hijab káwọ́ kọ́bìnrin ọ̀ wọ ankara kì í ṣe hijab àbí kọ́ wọ ṣíkàtà blouse kìí ṣe ìjáàbù àyà tí ń bọ̀ lẹ́yìn ni gbogbo àfa àtàbà kéwù ẹja lórí wọ́ṣọ́tò náà àyà sixty ọlọ́run bá ní wọ̀lùkọ́ wa ayédúmínà ní sáà gbogbo àwọn arúgbó tí wọ́n ṣe àìdọ̀mọ́ tí wọ́n ṣe nǹkan sùnmọ́ tí wọ́n lè bí mọ́mọ́ láti láyà rẹ̀ júnà nìkan tí wọ́n retí ọkọ pàǹfẹ́ fọkọ mọ́ wọ́n ti dàgbà jọ̀kújọ̀kú falẹ̀ sàlẹ̀ ìnàjùnà ọlọ́run bá ní kò burú fáwọn àyìn yàtọ̀ ànàtìyà bàhùn náà kí wọ́n bọ́jà lè bá bù tí wọ́n tí wọ́n bá fẹ́ jáde lẹ́yìn àwọn tabarija tí ibi zina àwọn náà gbọ́dọ̀ tún wá máa lu àwọn nǹkan ọ̀ṣọ́ tí ó máa kó wàhálà bá àwọn èèyàn tàbá wá ní ìró àti bùbá òun ní jìlìbáwò bàbá wa bọ́ ìró àti bùbá lẹ̀ tàbá ní ká arúgbó kọ́ bọ́ ìró àti bùbá lẹ̀ kí ni ó kù lára rẹ̀ jẹ́ máa mùsùlùmí nígbà ní àníṣe ìró àti bùbá náà ṣe ìjáàbù náà nù ní jìlìbáàbù àwọn arúgbó wa ṣe ṣé kí wọ́n bọ́ ìlú àti bùbálẹ̀ ká máa jáde àyà yìí ló jẹ́ àmọ̀ pé àṣe aṣọ tí wọ́n máa ń gbé lé aṣọ tí yẹn bá wọ̀ òun ni wọ́n ń pè ní jìlìbá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún wá ní wàá yẹ sita àfífúnná àwọn obìnrin tá a wì tí wọ́n bá tún wá lè lo ìjáàbù tá a wì khairul lahunna òun ló fi tún dájú fún wa torí wọn lè máa lọ táwọn ọmọ tí wọ́n rìn káàkiri àdúgbò táwọn rò pọ́ máa ni òun máa pè é àdúgbò ọlọ́run ni òun ló tún dájú wallahu sami'un alim ọba tí ń gbọ́dọ̀ tó sì mà ní nídìí bẹ́ẹ̀ àṣàkáṣà ni kí ibòmí ọmọ hàn lára wa àwọn àlùfáà kan wọ́n ní kálù ní kọ́ọ̀bù sunna rasulu sallallahu alayhi wa sallam òun lọ́ọ́ fẹsẹ̀ múlẹ̀ jù pé sunna nẹ́bì ní ká da nǹkan bojú àmọ́ ẹni tí ó bá da nǹkan bojú ibòmí ọ̀gbọ̀rọ̀ hàn lára ẹ̀ mọ́ lẹ́yìn ojú àti ọwọ́ àwọn àlùfáà kan wọ́n pè lọ́rọ̀ àyàn àwọn kan ní sunna ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ àmọ́ lẹ́yìn ojú àtọwọ́ kò tún síbòmí mọ́ sórí ẹsẹ̀ rẹ yàrá sàlátù ẹ̀ sísítà ní Islam ìtọ́ bá fi bọ ẹsẹ̀ rẹ tí òfin ní hàn gbogbo àwọn tẹ́ fi ṣe wọn panupọ̀ lérí ẹ pé ẹsẹ̀ òhò ni nínú àwọn àṣà tí ẹ̀sìn ṣe lẹ́wọ̀ tá gbọ́dọ̀ jùlẹ̀ tahrimu ma ahallahu Allahu wa tahlilu ma haramahu Allah gbogbo ntí ọlọ́run ọba tó bá ṣe ní ẹ̀tọ́ fún wa àṣà kan ò gbọ́dọ̀ sí ilé wọ̀ káwá pé àṣà nínú ìdílé tiwa tá a bá ti bímọ obìnrin tó bá ti wá fẹ́ wa nílé wa o kò ní jẹyọ fún odidi ijọ́ méje mo sọ fún sísítà kan jò mo ní lọ́ọ́ lè mú iyọ̀ kó fi sínú ọbẹ̀ rẹ olóòṣà làwọn fámìlì ọkọ rẹ olóòṣà ni wọ́n ta ló ṣe yọ̀lẹ́ ìwọ̀ fún wọn pété bá ti bímọ tí bí ọba jẹ́ òòṣà wọn yóò jáde jànú tí wọ́n ń sìn àbá àwọn wọn tí wọ́n ti lọ ìwọ̀ nínú ẹ̀sìn Islam kéèyàn ọmọ ṣe tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ kọ́ máa ṣe ní ìwọ̀ ẹlòmíà ní àwọn ìjẹ láńlé wa ẹlòmíà ní ẹni ẹ àkàrà àkàrà ilépo èmi ìjẹ o ẹlòmíà ní a òun tó òun ìjà màlà ọ̀hún àwọn àlùfẹ́sìn tó bá dé pé ìnira bá ń bẹ́ ń bọ̀ fún ọ ọ̀ ò jẹ́ nítorí pé ìnira ń bẹ́ ń bẹ̀ fún ọ àbí ẹ̀mí rẹ̀ kọ́ pé kò wọ́ jẹ àmọ́ kọ́ wá pé haram ni wọn eléyìí wà nù àṣà burúkú tó wà nílẹ̀ Yorùbá wọn mọ̀ wá dẹ́rù bà wá bọ́ bá jẹ́ òkú o bọ́ bá jẹ́ yọ́ bàjẹ́ fún ọ kò sí ní tí èèyàn lè jẹ téèyàn lè rí wàhálà ń bẹ àfi tán lọ́nba ní a má jẹ kápàṣẹ má jẹ Ọlọ́run nìkan lónìí ọba àlá ń sọ pé wọ̀kùlù wàṣọ̀rọ̀bù ẹ máa jẹ wàṣọ̀rọ̀bù ẹ máa mu wàlá tusrifu ẹ má nana àpà ẹ má jẹjẹ àpà ẹ má fọ́njẹ ṣòfò inna Allaha la yuhibbul musrifin Ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí kul ẹnabi sọ fún wa pé man harrama zinata Allah illati akhraja li ibadi man kul man sọ pé tani bàbá tani ìyá tani òsàwò man harrama zinata Allah illati akhraja li ibadi wa tayyibati min rizq tọ́wọ́ àṣì jíjẹ àti mímu tó wọn Ọlọ́run bá fi sílẹ̀ pé ẹ máa jẹ tó sílẹ̀ wọ̀ fáwọn èèyàn kul hiya lilladhina bá ní gbogbo ohun tí mo ní ẹ máa jẹ ẹ̀yin olùgbàgbọ́ òdodo lẹ́ni ẹ máa jẹ́ khalisatan yawmal qiyama tó bá tún jẹ́ lè kìyàmá ẹ tún jẹ gbogbo ń tọ́da àwọn kèfèrí onírìn kankan jẹ́ mẹ́wọ̀n àfiná àtẹ̀gún àti ìtútù ẹsẹ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́ni kadhalika nufassilu li ayati àti sàlàyé àwọn tẹ nídìí fún inú àwọn ayé ọlọ́ lẹ́kọ̀ọ́ mi ya'lamu fáwọn tí wọ́n bá ní mímọ́ àwọn tí wọ́n bá mọ ọlọ́run àmàlà ìmọ̀ kan yọ màsákà kìíní àni wọ́n ti ní wọ́n má jẹ́ o bó bá jẹ́ nǹkan kan tí nǹkan kan bá ṣe ANI ní eh, ilá tó ń jẹ níbi occasion táwọn lọ yẹn òun lọ fa wàhálà tó ń nísìnyí o wọ́n ti ní àwọn gbọ́dọ̀ jẹ láwo gbogbo eléyìí èèwọ̀ ni àṣàbù ni nínú ẹ̀sìn èèwọ̀ lélẹ́yìn iná pọ̀ lọ́dọ̀ àwọn tán pẹ̀lú àwọn sùúfì tí wọ́n fẹ́ fún yín níṣẹ́ kan wọn ní ọ̀gbọ́dọ̀ jẹun kan ẹlẹ́mìí ọ̀gbọ́dọ̀ jẹun kan ẹlẹ́bọ tí wọ́n fẹ́ jẹun láàárọ̀ yóò mú ògì wọ́n fẹ́ jẹun lọ́sàn-án yóò mú gàrí wọ́n bá di alẹ́ yóò jẹ fùfú pẹ̀lú yọ àbí pẹ̀lú omi gbogbo àwọn tí wọ́n sọ fún yín pé èèwọ̀ ni yọ èèwọ̀ nìkan ẹlẹ́mìí wọ́n ti gbéra wọn sípò ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ló dá nǹkan tá a jẹ òun náà ló sì gbọdọ̀ sí nǹkan tá a jẹ lẹ́tọ̀ọ́ òun náà gbọdọ̀ sí nǹkan tá a níjẹ léèwọ̀ ẹnìkan kan tó bẹ́ẹ̀ eléyìí náà wà ní àṣà burúkú ẹ má ẹ jẹ́ tara yín má ẹ gbogbo nǹkan tó lọ́nba ti ní ẹ má jẹ nìkan léèwọ̀. ọlọ́run bàálà sọ pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tuharrimu tayyibati ma ahallallahu lakum gbogbo tí mo ṣe ní ẹ̀tọ́ lérí ilẹ̀ ẹ má ṣe léèwọ̀ fẹ́ nìkan o àwọn afọ aláìmọ̀kan náà wá ní ẹ̀ gbogbo tó bá ti bá nínú ìdílé yín tó bá ti ní ẹ má jẹ ẹ má jẹ o yín tó náà bá ní ẹ má jẹ nìkan là ní jẹ ọlọ́run ọba ní sẹ́yìn máa ṣe ẹ̀tọ́ mi ní èèwọ̀ fáwọn yẹn ni wala ta'tadu ẹ má kọjá àlà lémi lérí o ẹ má kọjá àlà o inna Allaha la yuhibbul mu'tadin ọlọ́run ló ń fẹ́ràn gbogbo ẹni tí máa ń kọjá àlà. nínú àwọn àṣà tó burú jẹ́ ilẹ̀ yorùbá tí ẹ̀sìn wa parẹ́ àlẹ́ àsọ̀bíyà òun náà ni ẹlẹ́yàmẹ̀yà ń ṣẹlẹ̀ láwùjọ ọmọ wálé pé pé àwa ti pinnu nínú ìdílé wa ń bí báwo ní fọmọ ọlọrin níbo mi wà ní ah, ọ̀rẹ́ èèyàn fẹ́ mọ ìjẹ̀bú lọ wá mú wọlé ẹ dákun bàbá ọmọ yìí ń borí kódà yìí máa ń sin lọ ń kírun ìbá àwọn àgbà àwẹ̀ kọ́ máa kírun nílé wa ń bí o ẹ àwọn ìfẹ́ jẹ̀bú abẹ́òkúta kí ló wá wá débẹ̀ o ọ̀wá rọ̀ fẹ́ máa fi padà ẹlẹ́yàmẹ̀yà yìí ọ̀kan nínú àwọn àṣà ni tí ànábì wa parẹ́ lérí ilẹ̀ lókùnmọ̀ tẹ́ bá ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá kan náà ní gbogbo yín yín ń ṣẹlẹ̀ tá a bá wà níbiṣẹ́ ọmọ ìlú rẹ̀ ní okòó síbiṣẹ́ ẹni tí ì bá ti sọ ọmọ ìlú rẹ̀ ìbá jẹ́ mùsùlùmí bàtí ti sọ ọmọ ìlú rẹ̀ kò ní ṣiṣẹ́ mbẹ̀ àwọn àmì kọ́dà òde bíi à ń jẹ ìmáàmù wọn ni a sọmọ akorodu ni àti ìbá ti sọmọ akorodu ewọ ni kọ́ ọmọ bàdágìrì ọwọ́ àjẹlẹ̀ ìmáàmù mi wọn ni eléyè sọmọ ìlú wa ìbá àmọ́ kéwú kọ́ ọmọ àdìsí dọ́là wọn ni ọmọ ìlú òní sọmọ abúlé ń bí ni àkè sọmọ abúlé wọn ni kò ní jẹ ìmáàmù ọmọ tiwa tí ń ka fatia tí ò mọ sóra mi yàtọ̀ sí tabatia dáhùn òun náà ní kẹfì jẹ limamu ní tó bá ti wí lérí mímbàrí ó ti tẹ́ wa lọ́rùn eléyìí ìwọ ni nínú ẹ̀sìn àṣọbíyàtú àlùbárídà ìwọ ni àṣàbù ni ẹni tó bá jẹ́ mùsùlùmí òdòdó kálẹ̀ lè yọ kónú àlámàrí wa ọlọ́run bá sọ fún alẹ́ kwan onífa íńtàbù tí àwọn èèyàn nínú yín tí wọ́n bá ti túbá kú bí òòṣà ẹbọ tí wọ́n ṣẹbọ mọ́ wàá kọ́ ọmọ sọ́la tí wọ́n dẹ̀ ń kírun pẹ̀lú yín fa ikhwanukum fid din wọ́n ti dọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ lè bù ẹlòmíà pé ègùn bí ègùn bá ti ní tàwíìdì tó lákìdá tí sì ń kẹ́wọ̀n ọmọ ìyá rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní innamal mu'minuna ikhwa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí gbàgbọ́ yín bá jinlẹ̀ o ẹni bá ti rí tó bá ti jẹ́ èèyàn gbogbo òlú ti wá ọmọ ìyá yín ni kẹ̀kà sí anabi sallallahu alayhi wa sallam ó wà ní ojú ogun kan ọmọ Mákà ọmọ madina wa ń pe yálẹ̀ lansọ́ọ̀rì mo pe yàrá madina ẹ̀ máa bọ̀ wá gbà mí lọ́wọ́ jájọ́ lu ọmọ maka yìí o tọ̀hún náà ní yálẹ̀ muhajirin mo pe ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ maka ẹ̀ máa bọ̀ o ọmọ madina yìí ti sẹ̀mí ẹ̀ jájọ́ bàjá wọn lànà bí sallallahu alaihi wasallam ànábì wa gbọ́ ànábì ní abidá awal jahiliya wà nàbẹ́ ní adhhurikum ẹ̀ tún wà nínú àwọn ìwà ìmọ̀kan àṣà burúkú tí ń bẹ láàrin yín níjọ̀hún ẹ̀sìn tún wà ń bẹ̀lẹ̀ sí èmi ànábì sì ń bẹ̀lẹ́gbẹ̀yìn da'uha ẹ firu àṣà burúkú yẹn lẹ o ẹlẹ́yàmẹ̀yà fi lẹ o fàyín náà múntinà kò sí ta lè fi wé tó ju ẹran tó ti kú tó ti ń yọ̀dín lọ ẹ jìnnà kó mẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn sẹ́ máa sá fún ẹran tó yọ̀dín bẹ́ẹ̀ náà ni kẹ́ sá fún ẹlẹ́yàmẹ̀yà eléyìí kò sí yàtọ̀ láàrin lárúbáwá ẹyin àti yorùbá àfẹni tó bá bẹ̀rù ọlọ́run wa ọlọ́run bá ní inna akramakum inda Allahi atqakum ẹni tó lápọnlé jù òkú náà lẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ìbá dúdú ju táyà mọ́tò lọ ìbá jarọ ìbá jabuke tó bá ọlọ́run wọ́n dáa ju lárúbáwá lọ lọ́dọ̀ nínú àwọn àṣà tí ọ̀dà wo ni àtẹ́sìmíyàtú bilismi fusuki ba'da al-iman ká máa pera wa ní orúkọ òòṣà àwọn orúkọ tí ọ̀dà yàtọ̀ sí àwọn orúkọ islam eléyìí nínú àwọn èèwọ̀ ni tí ẹ̀sìn takò bí ká máa pèèyàn ní Ògúnṣèyí ogun eh, Ọ̀yáṣípẹ̀ ogun eh, Ògúnbíyì ká tún máa pèèyàn ní Babátúndé bàbá tó lọ Túndé bàbá kankan ò dé ọmọ wáyé tiẹ̀ bàbá náà lọ tiẹ̀ ni ìyá bọ̀ gbogbo àwọn ọkọ yìí ọkọ tó ní bàtàn pẹ̀lú àgbàgbọ́ ilẹ̀ yorùbá lérí òòṣà ni eléyìí wọn ní kódà kí wọn máa pèèyàn bẹ́ẹ̀ èèyàn máa ń yí ọkọ padà wọn máa ń pèèyàn lóko tí ọ̀dà anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith ó ní innakum tud'auna yawmal qiyamati bi asma'ikum wa bi asma'i aba'ikum fa ahsinu asma'akum wọn máa pèèyàn jáde lọ́lẹ̀ kìyàmà pẹ̀lú àwọn orúkọ yín tó dáa àti àwọn orúkọ àwọn bàbá yín wọn máa fi pè yín ẹ ẹ ẹ sọ̀rọ̀ yín lóko tó dáa yẹn bá sọ olóko burúkú tẹ́lẹ̀ ìwọ tó ń jẹ́ Ògúnṣèyí kó sọ fáwọn yẹn pọ̀ jẹ́ Ògúnṣèyí mọ́ ìwọ tó ń jẹ́ Ọ̀yáṣìpẹ̀ kó sọ fáwọn yẹn pọ̀ jẹ́ Ọ̀yáṣìpẹ̀ mọ́ kò ní dákan gbé òdìdí jọ́lẹ̀ kíámà kan máa fi Ọ̀yáṣìpẹ̀ gbé òdìdí Ọlọ́run bínú sí ọ ní nítorí pé ọ̀yà náà ta Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn pò ló sì pẹ̀ eléyìí ó wà nínú àwọn àṣà tó wà nílẹ̀ Yorùbá tí ó dáa ìyàwó Aisha radiyallahu ta'ala anha oníkànnì nàbí yugayiru al-isma al-qabiha ila al ismail al-hasan àìmọye okò àwọn sàhábà tán gbà sílámù àtàwọn míì náà tá nàbí bá okò kan lára wọn tó jẹ́ okò tí ó dáa tá nàbí yí padà ẹnìkan tó lè bá anabi olóhùn jẹ́ Abdul Uzza ẹrú ọ̀sà ọ̀sà ní ogun rẹ̀ mi tiwa náà bí ìfàṣìpẹ̀ ń bí náà ó ní Abdul Uzza lòun ẹrú ọ̀sà ọ̀sà anabi ni má jẹ́ Abdul Uzza ma má jẹ́ Abdul Rahman bá anabi ṣe yí ọkọ̀ padà ní ajẹ́ pé gbogbo àwọn eléyìí náà ó wà nínú àwọn àṣà tí ọ̀dà tó yẹ kí ká yí padà abẹ́lẹ́ ńkọ́lọ́mọ́sá fi wá mọ̀nà dubai lọ nínú ẹ̀sìn Islam ká máa lùlù ká máa jó àṣà ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni nínú ẹ̀sìn àyà kan bẹ nínú alukur'an chapter thirty one verse six ọlọ́run bani ní wa minan nasi níbẹ̀ nínú àwọn ọmọ èèyàn man yashtari lahwa al-hadith li yudilla an sabilillahi bighayri ilm wọ́n máa ra àwọn ọ̀rọ̀ jákujàku ọ̀rọ̀ rádaràda yóò wa wá mú ọkú lójú ọ̀nà ọlọ́run sì ní mà wọ́n yẹ takidà hozuwa wọ́n wà mú ojú ọ̀nà ọlọ́run àti ẹ̀sìn ọlọ́run wọ́n mú lẹ́fẹ̀ẹ́ wọ́n mú lérè ulaika lahum adhabun muhin ọlọ́run bá ní ìyà tí jẹ̀yàn ìyà tí wọnú egun tí tàyàn wọnú egun òun ti palẹ̀ máa rẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń kọrin ọlọ́run bá wa kẹ́ àfàwà abdullahi bin mas'ud nínú àwọn sàhábà tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì ó ní wallahi ọlọ́run fi ọlọ́run bá búra la ilaha illa hu ọba tí òṣèlú mi tá a ṣàn fòun ẹ̀mẹ́ta rọ̀dọ́dà àtàlàtà ẹ̀mẹ́ta lọ́kùnrin rẹ̀ pé òun fi ọlọ́run bá búra sẹ́ òun fi ọlọ́run bá búra òun fi ọlọ́run bá búra láwùl hadith ẹ òun náà ni pé àdùjọ ká máa kọrin ká máa lùlù sí eléyìí gbajúmọ̀ bí ìyàwó ó gbajúmọ̀ bí kò máa ó gbajúmọ̀ níbi àṣìlẹ ọkùnrin àtọkùnrin àtobìnrin wọn máa wá lùlù wọn máa jó wọn ni àṣà ni àṣà eléyìí wọ nínú ẹsìn anabi ńlá yẹkùn náà nàmi ummati aqwamu tó bá di gbẹ̀yìn ayé àwọn kan padà wá nínú ọjọ́ mi yastahiluna al-hira kọ́mọ wọn máa ṣaṣẹ́wó kọ́mọ wa kó fún yàrá rẹ̀ kí yàrá wọn máa ná èèwọ̀ ni o wọ́n sọ di ẹ̀tọ́ wal harira aṣọ hariri tí mo ní kí wọ́n má máa wọ̀ wọ́n sọ di ẹ̀tọ́ nígbẹ̀yìn ayé wal khamra ọtí mímu wọ́n sọ di ẹ̀tọ́ nígbẹ̀yìn ayé wal ma'azifa gbogbo àwọn èròjà kọrin bíi ìlù piano tó bá dìgbẹ̀yìn ayé wọ́n máa fi kọrin ma'azif àwọn èròjà kọrin níjẹ́ bẹ́ẹ̀ àti piano jìtá èèwọ̀ ní gbogbo ẹ̀ kéèyàn máa gbọ́ sétí ẹ̀ kátó wá pé èèyàn wọn tó wá ń lù àbẹ́yàn ń jó pẹ̀lú ọkùnrin àtòbìnrin èèwọ̀ ní gbogbo eléyìí nínú ẹ̀sìn Islam illa dúfù dúfù nìkan òun náà ni wọ́n sọ fún wa yìí dúfù nìkan òun náà ni ìlú bíi bàndìrì lórí olójú kan ni ó nìkan ni ànábì ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láàrin ara wọn tí wọ́n bá ń ṣe ìgbéyàwó kò ní sọ́kùnrin kankan bẹ́ẹ̀ o yàrá ẹ̀ǹkùlé eh, lọ́hùn làwọn wà wọ́n wà nínú ilé wọ́n máa lò láàrin ara wọn wọ́n sì máa kọrin tó bá làákà yìí mu wọ́n sì máa jó láàrin ara wọn tí wọ́n bá lè jó èyàn ò gbóró bọ́kùnrin kan bá ti ní sàlámù alẹ́kùn ò ti dẹ̀wọ̀ kan dáa ọkùnrin ò sí ń bẹ̀ àárín nínú ìjókòó ànábì kan àbí ànábì sàlásàlà wọn lọ bí ìyàwó kan àbẹ́ lọ bí ìkómọ kan wọ́n wá gbèrú wọ́n wá ń lù wọ́n wá ń jó ọkùnrin àtòbìnrin papọ̀ ìwọlé lẹ́yìn us islam káwọn afákàlẹ̀ tó bá lọ́dọ̀ ọlọ́run ọba àwọn là ń sọ fún wa pé hadith yìí dúfò ànábìnrin alúlù alìnú ní káhà wọ́n dìde bó dúfò fà ẹ máa lùlù ìlú lù bá ń kọ́ o ẹ lọ́ọ́ lè ka tafsir ibn kathir wọ́n ta sọ yìí ẹ bá ń bẹ̀. amal fatayat rakisatu ẹ rí gbogbo àwọn akọrin ẹ̀sìn tí wọ́n pera wọn ní akọrin ẹ̀sìn lẹ́ni láwọn obìnrin tí wọ́n máa jó tí wọ́n máa lùlù lójú àwọn ọkùnrin wọ́n tún lè bọ́ sí stúdíò wọ́n tún ṣe kẹsẹ́tì wọ́n tún máa yíde sáwọn ọkùnrin wọ́n lo àwọn ìjábọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí gbogbo wọn wọn yé sọmọ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn fún ọkọ́ lọ́n yí wọn padà ni ìwọ ni kóbìnrin ọmọ ajó ibi ọkùnrin bá wà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún anínú sọ́ọ̀tù nóòlù ó ní fala yadribna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihinna rí ànábì sọ fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wóró tí wọ́n máa ń so mẹ́sẹ̀ yẹn lásìkò àwọn Lárúbáwá xalixali ni wọ́n pè wọ́n máa ń so wóró wóró yẹn mẹ́sẹ̀ tí wọ́n bá fẹ́ jáde kí wọ́n rárá máa gbé ẹsẹ̀ wọn lọ́kọ̀ọ̀kan o torí ohun worowóró yẹn tí ń bá ń dún yóò máa fa ìfẹ́ tàwọn obìnrin yẹn sẹ́mi àwọn ọkùnrin tí ó fi wá ṣàkóbá fún wọn nínú ayé wọn àti ọ̀run wọn nígbà ọlọ́run ọba ń sọ láti òkè sámà kejì pé kóbìnrin kọ́mọ̀jì worowóró ẹ̀sìn ọ máa mì sọ́lọ́wọ́n ọba yẹn ni wọ́n wàá gbà láàyè nínú ẹ̀sìn rẹ̀ kóbìnrin olóhùn kọrin kó gbé máìkì lọ́wọ́ kó máa rè díwájú àwọn ọkùnrin ẹ gbogbo ẹ̀yin àáfàá wa tẹ̀ ń lọ lè ṣí kíṣẹ́ tí wọn gbogbo ẹ̀yin àáfàá wa tẹ̀ ń ṣàdúrà fún wọn gbogbo èèyàn àfa àwọn atẹ́yìn pé orí ẹ̀sìn lèyí náà wọ́n fi ń gbẹ̀sìn gan ni ẹ lè ka alukurani dáadáa ìwọ ni kóbìnrin ọmọ fọhùn kọ́ máa kọrin níwájú àwọn ọkùnrin ọlọmọṣà bá fi yín mọ̀nà àlẹ́ àdàtú sẹ́yí àtúfẹ́ àkìlì nìka àwọn ntọ́jú àwọn àṣà burúkú ti ń bẹ nílẹ̀ Yorùbá níbi abala pé afẹ́fẹ́ ìyàwó nígbà míì wọ́n kọ lísìtì fún ọkọ ìyàwó pé lọ́ọ̀lẹ́ ra àwọn kan báyìí wá èèyàn wá rí àwọn kan tọ́lọ́wọ̀n fẹ́ ń bẹ̀ bí ọtí bí atari Eh, bí obì tí wọ́n fẹ́ jobi ní yìí ń ṣe da àmọ́ kọ́ jẹ́ pé wọ́n fẹ́ fi obì wọ́n fẹ́ máa fi ṣàdúrà fún yín pé obì yóò bi àrùn dànù fún yín eh, àtàrí eh, yóò máa ṣe nǹkan kan fún yín e, eléyìí èèwọ̀ nínú ẹ̀sìn Islam kéèyàn máa ra rú nǹkan bẹ́ẹ̀ ohun tí wọ́n ti jẹ́ ìlànà òòṣà èèyàn sọ fún wọn wípé mùsùlùmí lèmi àwọn eléyìí lẹ̀sìn mi pàmì tí kì í máa fowó rà eléyìí wọ́n ní kẹ́sìn mi eléyìí ẹ̀sìn mi ní kì í máa rà nínú ẹ̀ ní kọ́ díjọ́ ìyàwó kan ní ọmọ ìlú tó fẹ́ ni àá máa ń dọ̀bálẹ̀ ń bí ni sẹ̀ǹgbà ti sọ síwájú pé ìwọ ni ká máa dọ̀bálẹ̀ fún ẹ̀dá ọlọ́run ọba tí ò ní ìtumọ̀ kankan jẹ̀mọ́ mùsùlùmí ó tètè sọ fáwọn àna rẹ pé èmi yé dọ̀bálẹ̀ o ẹbẹ̀ rírun gbọ̀n àti ṣòkòtò àwọn yé dọ̀bálẹ̀ àwọn alùsùnà ọ sọ fún wọn ẹ tìjọ sọ láàrin ara yín kó tó dijọ́ ìgbéyàwó èyí kọ́mọ̀dé yìí lẹ́wà máa fi jà níjọ́ ìgbéyàwó ẹ ti sọ wọn lè torí yín kan pé àwọn ọ̀fun ọlọ́mọ mọ́ tí wọ́n bá nìkan ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn alága àdúró níbi ìgbéyàwó àwọn alága àdúró alága àjòkó àti gbàyè àti gbàsọ̀ lọ́wọ́ àwọn afá Eh, a mọ̀ sọ fún àwọn afa pé yára yára yára yára yára o káwọn afọ yára àwọn afa tí wọn kà kútúbà tí wọn tọrọ àlùbáríkà fọkọ àtìyàwó gbogbo ẹ̀yin tẹ́ ń pe alága àdúró síbi ìjọ ẹ̀jẹ̀ yìí ó pé wọ́n máa ń yọ àlùbáríkà kó nù jọ ni kó àwọn ọmọ wa sọ̀sọ̀kúsọ wọ́n máa fa àwọn fan táìmù pé yẹn àfa ẹ̀sẹ̀kí àṣẹkí àṣẹkí ẹ̀dá wa lóhùn à kí ni wọ́n fẹ́ ṣe fún yín gan ọ̀rọ̀ àlùfànṣá wọ́n máa kọrin burúkú wọ́n máa jó wájú àwọn ọkùnrin eléyìí mùsùlùmí gidi gbọdọ̀ jìnnà sí àwọn àṣà tí ọ̀dà ń bi ìgbéyàwó nù ní àwọn àṣà tí ọ̀dà ó ní kí ọmọ tó fẹ́ sí ìyàwó tó jóbìnrin kọ́mọ̀ aṣọ tí ó wọ̀ mọ́ àfi wedding gown àwọn wèrè wedding gown àwọn ìbò tí ó yọ ìyàn lẹ̀ yọ yọ ọrùn lẹ̀ àwọn afá aláìmọ̀ kan wọn á ní ẹbí kò sì mú díẹ̀ ẹnìkan tó fi ṣèjáàbù ń bẹ̀ ẹ̀rin man tashabbaha bi qawmin fahuwa minhum ànábì níbẹ̀ bá ti ń kọ́ sí ìjọ kan wọn náà ti dára wọn jìlìbáàbù ni tiwa àwáká ni wedding gown gbogbo ẹ̀yin àfa ìlímọ̀mù tẹ́ bá ti débi ìyàwó kan tẹ́ bá ti rí ìyàwó lọ́ọ̀kan ẹ sọ fún bàbá ìyàwó ẹni kí ẹ sọ fún ọmọ rẹ̀ kó lè múra padà bí ọba ti gbà ẹkú ń bẹ àwọn afáàlú bídí àwọn bẹ ńlẹ àwọn sọ afáàsùn náà kàn dé bẹ aburú nílé ilé Ọlọ́run kóbìnrin wọn máa ṣèyàwó kọ máa ṣe ọyàn lẹ kẹni kọ máa kíṣe ara wọn kẹni kí máa fọra wọn lóúnjẹ jẹ gbogbo ayé ọmọ wa wo tí wọn ń ṣe openly láàrin gbogbo àwọn èèyàn wọn máa kíṣe ara wọn àwọn aláìlẹ́kọ̀ọ́ aláìnítìjú àwọn àlìjẹnu ajá wọn èsì èèyàn lérí ilẹ̀ eléyìí ọ̀dà tó ẹja mú kó gbogbo àtàjẹ́ mùsùlùmí òdodo ọlọ́run bá kọ́ mọ́sá sàbúrò jìn fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn àṣà tí ọ̀dà indel mouth tó kò bá kú lẹ́yìn yorùbá ó ní àníyáha èèwọ̀ ní àníyáha bil bukai wal jaza ká máa pariwo ká máa wá sunkún ká máa gbára dálẹ̀ ká máa bínú ká máa fi rí gbà nǹkan ká ṣubú lulẹ̀ gbìyì wal waili ká máa wá wí eríṣiríṣi àwọn ọ̀rọ̀ jákujáku ká máa wá máa ṣépè aláàánú wa lọ ooo ẹlẹ́rìíre kan tó kù ní ẹbí wa náà ní níbo ní dọ̀rọ̀ mi sí báyìí níbo ní ti bẹ̀rẹ̀ ah, ọlọ́run ṣèyí tán etí ń kírun Ah, ọlọ́run ah, ó tún bí ó tún ṣe léyìí fún mi mo sì gbàwé lánàá o mo sì kírun lánàá o. anábì ní idha hadartum al-marida wal-mayyita tẹ́ bá dé ọ̀dọ̀ aláàrẹ̀ tọ́rẹ̀ táàrẹ̀ náà lágbá gan wal-mayyita àbọ̀dọ̀ eh, òkú tí wọ́n tẹ́ kalẹ̀ fakulu khayran ẹ máa sọ̀rọ̀ dáadáa fa inna al-malaikata yu'minuna ala ma taqulun torí àwọn màláíkà wọn máa ṣe àmì lórí gbogbo tẹ́ bá ti wí ni tẹ́ bá ní aláàánú lọ ọlọ́wọ́n àní kò sì ní sànú mọ́ àwọn màláíkà wọn ní àmì tí wọ́n bá ti ṣe òkúta anábìyẹn ní istaghfiru li akhikum fa innahu al-ana yus'al ẹ bá tọrọ àforíjì fún ọmọ yàyín nínú sàárè torí wọn àbí ní béèrè ní táwọn sọ̀rọ̀ àbá máa wí ní Allahumma ighfir lahu warhamhu ọlọ́mọba kẹ ọlọ́mọba sànú ẹ kálukọ́ máa wí lọlé kò sáà kọ́ láǹjọ kó má tẹ́ bá ti pàdé má kò sí pàdé kankan má gbogbo gbàtẹ́ bá náà tí òkú náà nínú ilé ẹ máa ṣàdúrà fún Allahumma ighfir lahu warhamhu ọlọ́ba nkẹ́ ọlọ́ba sànú ẹ̀ ọ̀rẹ́ ni ẹbí ni ojúlùmọ̀ ni àdúrà lẹ́yìn màsí fún gbàtẹ́ bá ti rántí ẹ̀ ìwà tí wọ́n á péjọ ipe àṣejọ́ kẹta ni àṣejọ́ kẹjọ ni kò sáfà kan tó lè tọ́ka sínú tọ́rọ ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọmọ òkú àtúmọ̀ awówó káàkiri àwa tó yẹ ká máa fún lóúnjẹ àmọ́ àwa lè dáràn àwọn ará màlúù àmọ́ lè jẹ́ gbèsè ìpè nídìí bẹ́ẹ̀ kò sí nínú ẹ̀sìn Islam sàdáká járíyà lànàbì ní ká máa ṣe fókun ká kọ́ mọ́ṣáláṣí fókun ká mẹ́kànga fókun àti gbogbo àwọn iṣẹ́ olóore mìíràn kódà ilé kọ́lé fún ìmáàmù àdúgbò yín kẹ́ni kọ́ máa jẹ́ ládá fún bàbá yín ẹni sọ fún ìmáàmù yín pé kí ni ìmáàmù kí lẹ fẹ́ǹsì kẹ́kẹ́ náà fẹ́ wàbí kẹ́ máa fi rówó kẹ́ ṣọ̀rọ̀ akẹ́ gbé sí lọ́lé ìmáàmù kọ́ máa lóko Islam so àlewọ́ṣùmọ́tù ìlà ni nínú ẹ̀sìn Islam ká máa la àbọ̀ mi ké ká da dùbúlẹ̀ ká mọ wá kọlà fún bóyá pélé ni àbílà kọ̀ọ̀kan ni àbílà àbàjá ni gbogbo ẹ̀ pátápátá nínú ẹ̀sìn wa èèwọ̀ ni ẹni tí ó bá máa àṣà burúkú tí ẹ̀sìn wa parẹ́ ni ipe ẹ̀ gbọ́dọ̀ máa jọ ọmọ èèyàn yà ìnira ní jẹ́ fọmọ ẹni bá tó wá tún fi ọ̀bẹ lára tiẹ̀ náà tán pè ní tàtúyìn èèwọ̀ lẹ́yìn náà kéèyàn máa fi ọ̀bẹ ọwà níjọ́hun ọwà níjọ́hun èèwọ̀ nìyẹn náà àbí àrẹ̀mú wọ́n fi kọrúkọ sí apá wọn báyìí níjọba kọ àrẹ̀mú lẹ̀ àbájáde àbájáde kú abátó lè fọkọ míì kó tó kọ yín náà síbẹ̀ gbogbo eléyìí pátá nínú ẹ̀sìn wa yìí èèwọ̀ ni anábì ní làálà Allahu lè wá aṣọlá tàwọn mustawsila ìbínú ọlọ́run bá wọn máa bá gbogbo ènìyàn tí bá ń sorun márùn attachment gbogbo ẹ̀yin ìyàwó àfa ẹ̀yin ìyàwó lè máàmù ìbínú ọlọ́run ni ànábì lọ sọ bẹ́ẹ̀ mi kí mo wí ànábì ní ìbínú ọlọ́run máa bọ́ fẹ́ni tí ń sorún mọ́rùn àtẹni wọ́n ń so má lérí tó lè gbé bá wọn ẹni ó lè gbérun bá wọn ìbínú ọlọ́run máa bẹ lérí tiẹ̀ náà wọ́n lè wá àṣìmà àtẹni tí ń kọ ilà wọ́n lè mùsùlùmí àṣìmà àtẹni tó lè bá ń pé kán kọlà fún un àbí kán kọlà fún ọmọ tí ò tí gbọ́n àwọn bàbá tí wọ́n ń ṣe ń jọun tí wọ́n fi kọlà fún ọ̀pọ̀lọpọ̀ èyí wọn mọ̀ ni àmọ́ nísìnyí tí àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn lérí pé kódà bẹ́ẹ̀ bá tún ṣe onítọ̀hún ẹ̀sìn ńláńlá ni lọ́dá níwájú ọlọ́run ọba abẹ́lẹ́ ńkọ́lọ́mọ́sá fi wá mọ̀nà tàtúyìn táwọn obìnrin máa ń ṣe àwọn àlùfáà wọn ní èyí tó bá jẹ́ pé ó wà wọ́ṣẹ́bù tí ó jẹ́ pé wọ́n lè fọ́ dànù oye òun wà nípò obì làálì ni àmọ́ yọ wà nínú ilé lọ́dọ̀ ọkọ rẹ̀ ni tó bá ti fẹ́ jáde síta yóò fi glove bọ̀wọ́ ẹnìkan kan ò rí níta akọ́fẹ́ rajà kọ́ máa náwó sáwọn èèyàn báyìí irọ́ o tó bá jẹ́ pé èyí tá a lè fọ́ dànù pé tó bá jẹ́ pé èyí tó pé permanent ni ibi tàtúyìn tí wọ́n máa ń yà ń sìn ọlọ́run ọba ò sí ní ẹ̀tọ́ fún wọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nígbà tí èṣù ń lérí ọlọ́run ó sì àwọn ọmọ èèyàn òun sì wọn lọ́nà ó ní fala yugayyiranna khalqallah ó ní ìyín ṣàkóbá fún wọn ìyín pa wọn láṣẹ kí wọ́n máa yí ìdẹ́dà wọlọ́n fún wọn fi yé ọ pé ìwọ ọlọ́run tó ní ìwọ ọlọ́run ẹ̀dá dájú pé ọ̀ma dá wọ́n tún wá tún dá ẹni tí ń kọlà yín tún tún tọ́lọ̀ ń dá yín tún tún dá ni ipe kò lè bá a dá ju ìtọ́lọ̀ ń dá lọ. àdá tó lọ gàlù ẹ̀rí àwọn àṣà òyìnbó báwọn òyìnbó ṣe wà gbogbo àná làwọn àṣà wọn táwa tí abájẹ́ pípé tá a sì nílà ká inú ta a mọ̀ pé eléyìí ọ̀dà ọmọ fún ìjọmọ ènìyàn níta fẹ́ kó yé wa ni pé gbogbo tó bá ti jẹ́ ìmọ̀ tó lè ṣàǹfààní fún gbèsè ayé ọmọ èèyàn lára òyìnbó ẹ̀sìn ọ̀tako àmọ́ gbogbo àṣà wọn tẹ̀sìn tako ìwọṣọ wọn ìrònú wọn nípa ọlọ́run ìjẹun wọn àti ìmúra wọn àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n máa ń ṣe tá a rí pẹ́sìn tako kò sí ní táwa mùsùlùmí fi ṣe o nídìí bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé wa anna hadha sirati mustaqima eléyìí ni ojú ọ̀nà mi ọlọ́run fattabi'uhu ẹ tẹ̀lé ojú ọ̀nà mi wa anna hadha sirati mustaqima fattabi'uhu eléyìí ni ojú ọ̀nà mi ọlọ́run ọba ẹ tẹ̀lé eléyìí ni àwọn àṣà ọlọ́run ọba àti sàlàyé síwájú àwọn òfin ọlọ́run ọba àti sàlàyé síwájú fattabi'uhu ẹ tẹ̀lé titọ́lọ́run ẹ tẹ̀lé àṣà ọ̀tá ọlọ́run ọba ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fatafarraqa bikum asabili kọ́mọ̀ bọ̀ wá mú yín kú olójú ọ̀nà tèmi ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba kọ́lọ́ musa wọlé agbára rẹ̀ inú ọba tá gbọ́ yìí kọ́lọ́ ń jọ́ sàǹfààní fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la